ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. Fresh FM ta ló ń múnú wa dùn. Fresh FM ta ló ń lé ìbànújẹ́ wa lọ. Fresh FM ń máa yé wa. Fresh FM Fresh FM Fresh FM Fresh FM one oh five point nine Fresh FM Fresh FM ọ̀gáàní màsítà ta ló ń mú sẹ́wà yá o. fẹsẹ̀ fẹsẹ̀ tuntun kọ́ ni lọ́gbọ̀n. fẹsẹ̀ fẹsẹ̀ lókè ṣe dandan fún ni lóye. fẹsẹ̀ fẹsẹ̀ ìròyìn lóríṣiríṣi. fẹsẹ̀ fẹsẹ̀ ìròyìn tó tún gbẹnu tán. fẹsẹ̀ fẹsẹ̀ ìwádà fẹsẹ̀ fẹsẹ̀ fẹsẹ̀ fẹsẹ̀ wà ló five point nine. fẹsẹ̀ fẹsẹ̀ fẹsẹ̀ fẹsẹ̀ fẹsẹ̀ fẹsẹ̀ mọ̀gáàní màsítà. kì í mú rẹ́gẹ́. fẹsẹ̀ fẹ́ àwọn fi wọ́n wà ní lójoojúmọ́. fẹsẹ̀ fẹ́ lábí jẹ́ gbádùn ní yọ̀ngbàyọ̀ngbà. fẹsẹ̀ fẹ́ lọ́lẹ̀ fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ wà ló fà ẹ̀ bọ̀ láyàlís. fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ fẹsẹ̀ fẹ́ mọ̀gá ní màtàmú ẹ̀ ṣe tẹ́lẹ̀. bòmílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh àdúpẹ́. ọpẹ́ ni fọlọ́run bọ́ ọ bá rí ìyàn tó bá wú gúdùgbẹ lásìkò òsìn kí lèèyàn ọkọ̀ọ̀kan mọ̀ ròlọ́ kànnà tọkàn wú tututu àgàgà obìnrin. Hmm, bájá bá lẹ́ni lẹ́yìn àpọ̀bọ ó ṣeé ṣe kó jẹ́ pé ibo ló tún gbé mi lọ ibi tí orí gbé kà sí. orí bí sọ ẹrù kà. Ah, ibẹ̀ tutù àkọ́kọ́. lọ́wọ́ á wú. Hmm, eh. obìnrin bá rí tọ́jú. wọ́n rí tọ́jú yóò wú bàbá tútù tọwọ́ tọ́jú bá dùn tọwọ́ tọ́jú bá dùn ìgbọ́ tọwọ́ ìtọ́jú bá èmi ní èmi mo sọ pé tọwọ́ tọ́jú bá ẹ ó dùn ó tẹ nǹkan náà ni tọwọ́ bá tẹ ní àwa wú kò ní wú ara rẹ̀ ó yà gágágá ni kì ṣe pé hmm, bọ́wọ́ ọ̀tọ́jú bá tẹ obìnrin ara rẹ̀ ọmọ ya gágágágá ni ẹ káàárọ̀ sa ẹni tí ò kí ọmọ kí ẹ káàárọ̀ ọmọ ẹlẹ́ dádì mo kí sa. Hmm. Ah, ah. ara ẹ̀ wà ya gágá mi ṣe láàárọ̀ ọjọ́ kejì. yọ ya. wàá nù. tààrọ̀ ọba wa ya awo bàbá tútù. bóyá ti ti ń gba golo ẹgbẹ. ọfẹ sí mami nù ọfẹ sí mami sọ pé bá méjì ni eh. ìgbà mi ò lè dé sí eh. dáàdi ọfẹ sí mami ọfẹ sí mami ni ọfẹ sí mami. wọn ti ń sin. irọ́ a ò lè jọ yẹ yìí. ní mu yàn ọyẹ ni mo mi. ọyẹ yìí ni. <laughs> ọyẹ ni àbẹ ẹ bá bá yẹ kọ wà bí iṣẹ́ tí ọba wà bí iṣẹ́ ẹ béèrè lọ ẹ sọyẹ náà ni ò jẹ wà bí iṣẹ́. àsìkò táwọn èèyàn tiẹ̀ mọ gbóríṣiríṣi àwéjáre kalẹ̀ ń bí iṣẹ́ hmm. ẹ ló sà ẹ ló sà mo pè yín lálẹ́ àná ẹ gbé ẹ gbé wọ́n ti gbé mi lọ sí clinic ìmọ̀ bí ṣe ṣe mí gan báyìí kódà nkàtà kódà nkàtà wá já ìsàn ṣáìsàn ni kódà nkàtà ni. wọ́n bá wá drop call ní ọ̀dà sani ah àbórí ṣé mo ṣé mo act ẹ̀ dáadáa. Eh, mo gbé <laughs> fọ́gá yẹn ọ̀gá yẹn ti gbé jẹ ọ̀gá yẹn ti gọ̀ ẹ múra sí i. ọmọ yìí pé wọ́n ní kò sí ìfun tí ń bẹ nù òròmọdé táwòdì tí ò tí ò mọ̀ àbẹ eh, eré eré ẹ̀yin náà ṣerú ẹ̀ rí. àwa ìṣerú ẹ̀ rí a máa ń gbọ́ nínú tẹlifíṣàn gbọ́ nínú tẹlifíṣàn. pé táwọn kan tẹ́ bá fẹ́ sáfì iṣẹ́ wọ́n kàn gbé drama wọ́n kàn gbé tíátà mú kúdé ni. wọ́n á ṣe fíìmù. Mm-hmm orin méjì ni o jẹ́ àyẹ̀wò àkọ́kọ́ ẹni do me i do you man god no, go vex. even god no go vex god no go vex. <laughs> ẹ honourable shina pella. tó sọ̀rọ̀ tí ó gbé àbá ó kọ àbá lẹ́nu. ìwé àbá ń gùn hmm. rẹpẹtẹ rẹpẹtẹ ni ó kó àwọn nǹkan ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ o mhm. àbá òun ọwa ìwé tí wọ́n fi kọ àbá òun wọ́n wá wúbàǹtù wọ́n wá gbé lọ sí ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ wọn tí wọ́n já mm. ṣòfin mm-hmm. ní house of representatives mm. wípé iléeṣẹ́ aláàbò àbọ̀ ara ẹni làbòlú àwọn ọ̀gá àdì top pé ah, ẹ̀dùn náà iṣẹ́ kí ni ọ̀gá àdì top ń ṣe tí askari ò lè ṣe mm-hmm. eh, sorry tí ọlọ́pàá ò lè ah sorry tí ọjọ́ ò lè ṣe ọjọ́ ọjọ́ eh, eh. askari tí ọlọ́pàá ò lè ṣe ọlọ́pàá ò lè ṣe pé why kí ni ó yàtọ̀ pé kí ló dé tí yẹ mọ́ pé ibo ọ̀hún wà tí èèyàn mọ̀ bàná tí hmm. iṣẹ́ òsùn mọ̀ kọlura wọn hmm. ẹ kúkú jẹ́ kọ́lọ́pọ̀ mọ̀ ṣe iṣẹ́ ọlọ́pàá àbá sì ni sọ̀rọ̀ pé àbá làá èèyàn kálábà dànù lọ́gán tí ó wí àwọn ọ̀gá eh, àdì top civil service wọ́n yà tètè kó àwọn wọ́n ní wọ́n kọ wọ́n ṣe kúlà kan wọ́n ṣe àkọsákúlà kan pé ẹ kó àwọn kí ẹ̀sọ́ sí mi lẹ́yìn rẹ̀ ebó lóhùn ọ̀fẹ́ ni olóhùn ọ̀fẹ́ ni tùmọ̀ lẹ́yìn ẹ kó kúrò lẹ́yìn rẹ̀ ni ọba ìyẹn lọ́jà sí do me. I do you. I do you. Eh, God no eh. go first. yes. orin àkọ́kọ́. àmọ́ èèyàn wá tú àṣírí. orin ẹ̀kejì wá ni eh, pé gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ tiẹ̀ ni màá gbọ́ o. <laughs> àwọn òwòye wa ni ok bó bá jẹ́ pé civil defence ń duplicate iṣẹ́ ọlọ́pàá àbọ̀ ọlọ́pàá duplicate iṣẹ́ iṣẹ́ kí wàá ní senate àti house of representatives kí là ń bá ká. àpọ̀jù apá tí dé àpọ̀jù ẹ̀wù tí dapá láàmú. kí ló dé kúkú jẹ́ kí kàn ọ́ sẹ́gbẹ́ àbí ẹ̀jẹ̀ méjèèjì papọ̀. ẹ̀kẹ́ kanṣu kan fún kan bó <laughs> ní ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀rọ̀ de ó du orin méjèèjì èyí ògán tún á tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nǹkan kan hmm. débi pé nísìn nígbà tẹ́ ẹ bá pèsè tẹ̀sán hmm. pé ẹ ló ṣe tẹ̀sán nu ẹ dákọ̀jọ wọ́n ní kíní kan sẹ́ni ọmọ àkọ́sọ́kọ́ <laughs> ẹ bọ́kọ̀ bá sì wà àwọn pàṣẹ náà wà ò sí ilé wọn ti jáde hmm. èèyàn ò sí ń tẹ̀sán tó nǹkan àsára tí òjò yẹn ò sí ń ni pé àwọn tá a gbé bò tá a yàn gan. wọ́n ti pín ọlọ́pàá tọwọ́ tán ọtí pín mọ́wọ́ màdámù olú ọlọ́pàá ọ̀nàrẹ́bù náà olú ọlọ́pàá. pa ọ̀nàrẹ́bù náà tún ṣe é ṣe kó olú ọlọ́pàá. ọlọ́pàá sì gbọ́dọ̀ tẹ̀lé ọmọ lọ léèwé nǹkan kan gbọ́dọ̀ sí ọmọ ntọ́ bá tún kàwé ní nàìjíríà ni o. ó hmm, mọ̀ pé ọmọ àwọn èèyàn ńláńlá ọlọ́pàá gbọ́dọ̀ wọn. wọn gbọ́dọ̀ kàwé nàìjíríà àwa ni olúwa <laughs> ọlọ́run ní sọ àwa olúwa ni olùṣọ́ àgùntàn tiwa àbájọ tẹ́ẹ̀ fi ráwọn ọlọ́pàá lágbo ilé tó nǹkan three hundred and sixty ah, kini times iye ọlọ́pàá àti ẹ̀yọ́ kákò bá lò bóyá méjì méjì. Ah, yóò jù bá ń lọ yóò jù bá ń lọ. ẹ wá mú sẹ́nitọ̀ wá ó náà sẹ́nitọ̀. ó tún ní civil defence náà mọ̀. bẹ́ẹ̀ni wọn ò ní civil defence. ọjẹ mélòó fẹ́ni nǹkan èyí tó bá sì tún fẹ́ tó lé ní ẹjọ́ mo fẹ́ mo fó mo fó méjì mo fó méjì tàbí ẹ fún mi ní àwọn <laughs> ìgìrìpá gidi. kí ló kàn bẹ́ẹ̀ náà kọkàn mi. ṣebí ìròyìn wọn ràn ọ. ìròyìn ara ìròyìn mi ìlọkàn ọ. na the same thing we dey talk. <laughs> no be the same thing. na the same thing. <laughs> iṣẹ́ ìlú náà ni iṣẹ́ ìlú lajọ ẹ̀yà sọ ọlọ́run mọ̀ fún yín ní iṣẹ́ ìlú sí. àmì o ò sì ráwà bẹ́ẹ̀ bí. àwa rè. o rí abẹ́ bí. àṣẹ bá wa rè. ọlọ́run ni olùṣọ́àgùtàn ti wa ọlọ́run làbá dúró. ọlọ́run àròwẹ́ èlò bẹ́rù ẹ̀ tiẹ̀ ń gbà a máa gbọ́ ọlọ́pàá ó tó ó tó bùgàlé lórí ó ti tó bùgàlé lórí sọ ọmọ yìí pé ńgbà tẹ́mi ọ̀lọ́kàn jù à èyí mm. sì ní í ṣe nǹkan tí ó bò kọ bàbá tèmi jẹ gbogbo tí n bá ti lé tọwọ́ mi ọba ti tó eh, owó fi ilẹ̀ ní wọ́n fi gbẹ́ kan bí ọwọ́ jàre kí la ń jẹ tí ètàn ìta fi tura wa nínú kí ni à jẹ tí ètàn àfọlọ́ ọlọ́run ọba. Eh. ọkà mm. ìlà ojú òní tí ọ. ẹ jẹ́ lọ sójú àwọn ìwé tẹ kólé wa lọ́wọ́ láàárọ̀ tí òní àwọn ah. Nigerian Tribune àwọn Daily Sun àwọn Punch àtàwọn Vanguard àtàwọn Vanguard tẹ kó fún aláàárọ̀ tí ò ní. wọ́n ráwọn nǹkan kọ nínú ìwé ìròyìn ní àárọ̀ tí ẹ sọ fún ọmọ kámẹ́rámà yìí tí ń lọ tí <laughs> tọ́ wá sọ wá sọ di kàlẹ́tà aláfọ̀ọ́yí. kò gbé. <laughs> yìí gbọ́ láti jẹta náà ni. láti jẹta náà ni ok. lórí bright káàárọ̀ o láì kó sínú kámẹ́rà rẹ̀. a kí ọ o. àbí po kí n lò ní. <laughs> all right àwọn ìwé ìròyìn mẹ́rin tá a mú wá náà ni àti dakọ̀ fún yẹn. abolade nínú APC. Ah, abolade nínú APC bó. mo ní mo fẹ́ fìròyìn APC tó eh, ọ létí ni eh. gbẹgẹdẹ ń gbiná lọ́wọ́lọ́wọ́ ah, àṣẹ igbó ti dá sí méjì ní inú ìṣàkóso àwọn aṣáájú APC láwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà mm-hmm. ní igun kan wá di igun tí wọ́n ń búra fún ọ̀nà inaugurate pé ẹ̀yin lọ́tẹ́ntíkì hmm. àwọn tó kù wọ́n gbójú ń bà káàkiri àwọn ìpínlẹ̀ bíi ọgbọ̀n wọ́n ní wọ́n ti bá wọn inaugurate àwọn hmm. ìgbìmọ̀ fashion kan against fashion kan. all right inú àwọn tó wá loose out. eyo ní ìpínlẹ̀ Èkìtì lára àwọn kan tí inú ń bí hmm. wọ́n ní a kó APC ní ẹ̀kọ́ tí wọn ò kọ́ tí wọn ò sì ní gbàgbé láéláé. ẹni pé ní ìpínlẹ̀ Èkìtì hmm. àwọn tí inú ń bí wọ́n sọ wípé àwọn ọkọ̀ APC ní ọgbọ́n tí wọn ò gbọ́n tí wọn ò sì ní gbàgbé láéláé. kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè hmm. ah, lórí ọ̀rọ̀ APC nípínlẹ̀ Kwara láì ò rí nǹkan lá o Arẹ́gbẹ́ṣọlá ò láǹfààní àti Ṣọlá lágbo òṣèlú wọn yarí mọ́ yáàrì lọ́wọ́ kẹ̀yàmó kọ̀rágbàdo òṣèlú ya gbogbo ẹ̀ wá jọra wọn fún wọn nígbà tí àwọn aláṣẹ APC ti hàn mú àwọn alága chairman eléyìí tí ó jẹ́ ti gun míì tí wọ́n búra fún wọ́n sì sì kíyèsí sì wò ó wọ́n sì búra fún wọn ìta gbangba ìwé ìròyìn punch ni ọkọ sí. ṣé ẹ wá rí i wọ́n ní àìsàn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún o ní ti ń sàbọ̀yàdé gbogbo ọlọ́yà ní í ṣe bó ṣe wà nínú ẹgbẹ́ òṣèlú APC ló tún wà nínú ẹgbẹ́ òṣèlú PDP o ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn kan bẹ tí inú ń bí wọn láwọn ó díje àwọn kan ní wọn lọ ṣe sùúrù ẹ jẹ́ kí lágbájá kọ́kọ́ lọ kí wò ó tó lọ wọn ní àá èé ti jẹ́ báwo lọ bọ́ sórí tí náà kí o ṣe èyí tí ń fa gbùngbùn gbò inú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ti wá ké sí àwọn àgbà tí ó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ wọn pe bàbá Oyèdòkun wọn pe bàbá Oyinlọ́lá wípé ẹ bá wọn ọmọ yìí sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe sùúrù fún ara wọn Hmm. àwọn gáàdì top wọ́n ti gba ẹ̀ṣọ́ wọn lẹ́yìn aṣòfin tọ́dàbà pé kí wọ́n palẹ̀ iṣẹ́ aláàbò òlu tàbí civil defence rẹ̀ hmm. ní wọ́n bá kó nǹkan wọn kó lẹ́yìn ẹ̀ ìròyìn èmi ò tiẹ̀ mọ̀ pé ta gbangba ni wọ́n fi há àmọ́ wọ́n rí signboard ẹ̀ mọ́ ìta gbangba ìwé ìròyìn punch tọ́jáde fún ti òní. láàrin ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ògùn ọ̀rọ̀ àjọsọ ti wà báyìí láti mọ pàráàrò àwọn ẹnu bodè wa joint eh, border security task force wọ́n ti gbé kalẹ̀ láàrin ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n yàwòrán gómìnà Ṣèyí Mákindé gómìnà Dàpọ̀ Abíọ́dún tí wọ́n jọ ń buwọ́ lu ìwé àdéhùn bí gbogbo nǹkan ó sì máa lọ rẹ́gí nípínlẹ̀ méjèèjì. lára àláwọ̀ ṣiṣẹ́ máa ń fún àdásá for security eh. alàgbà Fatai Owóṣeni eh. ó yẹ kí wọ́n máa kí ẹ máa wo apá ọ̀dọ̀ tí a náà kí ló dé advice wa jò ní. advice ta sọ́njò ní. ta sọ́njò ní pé kí ló dé tí gómìnà ìpínlẹ̀ Ògùn tí wọn ọjọ́ sí àjọṣiṣẹ́ pọ̀. ṣé mo wí àbí n wí. kọ̀pọ̀ dandan ká bá owó ṣe ní pé aláwàsí tẹ wọ́n fi aláwàsí tí a náà sẹ́gbẹ̀ẹ́ kan ni tó ti burú ni <laughs> kálíbà tó sọ mí ni o. mo ní kí ọmọ tó bá àná owó lẹ́ẹ̀kejì ni nígbà wọn ti fún special adviser kí special kó ṣètò àwa ó mm-hmm. wá rí i pé a tún sọ̀rọ̀ CCTV ó ti jáde wọ́n tún ti gbà mọ̀ràn eléyìí náà bẹ́ẹ̀ ni wọ́n ti gbà wọ́n ní láàrin bọ́dà wípé ọlọ́bọ̀nbọ̀n tí ọmọ fò lójú lójú sánmọ̀ yẹ́ẹ̀ ọmọ kábí nǹkan ṣe ń lọ ah. nínú àwọn agéjò ìgbẹ́ ah, hmm. àdópẹ́ àdópẹ́ o ah, àdópẹ́ oyè àwọn òdìbò fún wa ni àdìbò fún wa wa ni ó ṣèjọba ọ̀dà àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo tó aládàáni wọ́n ti kíbòsí ẹgbani ẹ̀làjẹ́ dákun ẹ̀jọ́ wọ́n láwọn ń gbọ́ gbégbègbè wọ́n mọ̀ bá gbé ìgbékúgbé jù sẹ́ẹ̀kùlé àwọn lọ́jà wọn pariwo epo rọ̀tìrọ̀tì tí wọ́n ń tà tí ń paná ọkọ̀ pí káàkiri ìgboro awakọ̀ o ọwọ́ awakọ̀ o ìta ń rà ìlà ń tà hmm. ẹ wò ó ìròyìn ọ̀nkún tẹ́kì ìbẹnu Tribune láàárọ̀ tòní. Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ àfàìmọ̀ kí Nàìjíríà ọmọ rì báyìí o sínú agbami ti àìsí ètò ààbò eléyìí tí ó ń bá wa fínra lásìkò yìí ẹnìkan tó jẹ́ agbésùnmọ̀mí tọ́wọ́ tẹ̀ sọ pé èèyàn ogún lòun gbẹ̀mí ẹ̀ kó tó di pé wọ́n mú òun hey níta gbangba Vanguard kan náà láti rí ìròyìn senate káwọ́ mọ́ rí àwọn asòfin àgbà ni à lẹ́yìn tí wọ́n kéde àwọn karambani tí wọ́n pè bandit tí wọ́n lẹ lébẹ̀lì agbésùnmọ̀mí terrorist mọ́ la ìgbésùnmọ̀mí mọ̀ ṣẹ̀ṣẹ̀ tó ń pọ̀ sí mọ̀ ní èèmọ̀. E, làwọn sẹ́nẹ̀tì bá ní kí ìjọba àpapọ̀ ra àwọn ọkọ̀ òfurufú jagun kí wọ́n máa fi pààrà gbogbo nàìjíríà láti dáná ya àwọn agbésùmọ̀mí ìròyìn yẹn ń pe ọlọ́run òjì ó ṣeé o hmm. ìta gbangba Vanguard fún tòórọ́ yìí ni mo ti rí yẹn kà. ọ̀dà àwọn àwòrán kan ń bẹ ní àhẹ́ léyìí tí yọ̀ọ́yì àgbàdo ẹnu yín bẹ́ẹ̀ bá gbọ́ ẹ bá farabalẹ̀ dáadáa ẹnìkan ní ń pè láti ilẹ̀ òkèrè sí orílẹ̀-èdè Nàìjíríà hello hello ṣé bọ̀dá mi andrew nu yes yes eh, ẹ̀bẹ̀ ni ik ní pè yín láti nàìjíríà sálàáfíà eh, ni ṣé gbogbo nǹkan lọ déédé ah nǹkan lọ déédé o àmọ́ kò fẹ́ lọ déédé torí pé wọ́n ti kidnap dádì wa léyàn náà ẹ kidnapper sọ pé àwọn fẹ́ fifty million naira wọ́n tó tú wọn sílẹ̀ nǹkan kan eh, ẹ bọ̀dá ẹ má o bíbẹ̀ kọ̀ wọ́n kàn jẹ́ iná gbinrin ni kí ló wà ń ṣẹlẹ̀ mọ́mí nǹkan ara mọ́mí ọ̀yá o ah. àwọn ilé ìwòsàn sì dáṣẹ́ sílẹ̀ ń bẹ̀ báyìí wọ́n ti ah. sọ pé bí wọ́n bá fáwọn lówó àwọn ò ní padà lọ sí ẹnu iṣẹ́ ilé ìwòsàn aládàáni òṣìṣẹ́ lọ ah! ọlọ́run wá ṣàánú wa ọ̀dà ẹ̀yin ẹ̀gbọ́n tiẹ̀ ń kọ́ ń bò ló wà ẹ̀gbọ́n mi ẹ̀ wo ẹ̀gbọ́n mi wa ti wa ó ti wa yàwọ́ tán yanyan o <laughs> yahoo expert ìnìbọ̀dá mi ní ṣe kò lè sùnmọ́ kò lè súnlé kankan mọ́ o ṣé wàá rí àbúrò mi obìnrin ẹ̀ wò ó ti rí sẹ́gbà o ìṣe ní sùn pẹ̀lú àwọn olóṣèlú káàkiri nítorí owó tó fẹ́ gbà káàkiri ó sì ń rówó gbà ó ṣùgbọ́n àìsúnlé rẹ̀ kò jẹ́ ká rí i pé bó ló ṣe afẹ́ ṣe lọ́gbẹ́ ọkọ̀ mi tí mẹ́ni kí ọkọ̀ yín èmi ò lè lọ náà bẹ́ẹ̀ o wọ́n ní sọ pé àwọn kànáńkórí agbébọn wọ́n bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ o torí kò tó gidi o ìbẹ̀ láàrin ojú ọ̀nà bẹ́ẹ̀ bá sì ẹ kí ló fẹ́ kí n ṣe báyìí nísìnyí. kí ló dà gan lu. ìgbọ́. kí wàá lọ mú yẹ̀sì ó béèrè nínú ẹ tọkọ kínní èmi ni mo akọ kínní á béèrè lọ tèmi. ọkọ̀ ìlú àríre má ṣe rèé lójú àgbà mi ta ni yóò tu ọkọ̀ ìdè èbúté ọgọ́. ajá balẹ̀ ajá balẹ̀. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Hotel reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń Ìfẹsẹ̀ta ẹyẹ mà tún ga ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tá a bá ń ṣayẹyẹ tá a bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni Property Link Limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá o tún lè property link lọ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifty minute drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló sí of o àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn balẹ̀. special saturday ni fún ẹ àtẹ̀bí rẹ tí ẹ bá lè wá sípàdé àdúrà sátidé àkọ́kọ́ lóṣooṣù tó ń wáyé ní feast of christ bible church ológun ẹ̀rú ìbàdàn mantle of divine mercy làkórí rẹ̀ o. bẹ́ẹ̀ni mantle of divine mercy amúre àánú wá ni o. gbogbo oníkojúkò ló máa rí amúre gbà nínú ilé ọlọ́run wa feast of christ bible church tó wà second power line along Eruwa road ológun ẹrú promise land Ìbàdàn láàrin aago méje òwúrọ̀ kùtù sago mẹ́wàá àárọ̀ ni sátidé àkọ́kọ́ lóṣooṣù ló ń wáyé o ní sátidé tó ń bọ̀ yìí gangan prophet and pastor mrs ayọ̀rẹ́dẹ́ oyèwùmí jẹ́bi lónìí kì í sọ fún ọ wípé ọ̀fi àánú wá orí olóore rẹ yóò wá ọkàn sí olóore àgbáyanu nọ́mbà yìí ni kò gbé fún àlàyé àtìrànlọ́wọ́ àdúrà zero eight zero three three seven six six nine four zero man two of divine mercy amúlẹ̀ lórí àánú wà lákòrí ìpàdé àdúrà olóṣooṣù yìí o. tell somebody to tell somebody that Jesus is real heaven is real. Oh ìyá ìkókó amaku ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí láṣìírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ w wẹ́rẹ́ àbí o. nínú oyún wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. iṣẹ́ ńlá ni ìyá ń ṣe nígbà ayé ọmọ ìdí nìyí tí àpéjọpọ̀ ìyá mother summit ìbàdàn 2022 twenty two ṣe ń pè ọ́ láti wá gbàdúrà fi ẹsẹ̀ ọmọ rẹ tẹ̀lẹ̀ síbi gíga nígbà ayé fún ọmọ rẹ ní àtẹ̀gùn láti dé ibi gíga darapọ̀ mọ́ fúnkẹ́ felix adéjúmọ̀ láti gba orí ọ̀fẹ́ ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún twenty aago mẹ́wàá òwúrọ̀ gbọ̀ngàn ní international conference center ui nìbàdàn àkórí ni irúgbìn mi jẹ́ òǹtẹ̀ fún orí ọ̀fẹ́ fún àlàyé síwájú kàn sí www www.funkefelixadejumo.org pè sí 08098275777. 827 5777 tàbí 0806 469 7491. Ìpàdé àwọn ìyá Ìbàdàn 2022 tí Funke Felix Adejumo Foundation gbé kalẹ̀ ò gbọ́dọ̀ gbẹ̀yìn. ìgbà tó wọlé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì joseph eléyìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with asim holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán aago mẹ́wàá lẹ́ni ìṣọ́ òru lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń bọ̀ pásítọ̀ e prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor eso ọládélé president CAC Worldwide. Ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá. Jésù retí rẹ o. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé. Lúlú ìyàwó ẹni bí ẹ ń lu bara. Pàápàá jùlọ nípa ìrọ́mọ bí tàbá ilé ṣe dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀. Èyí ló máa rí Ọlálọ́mí Àmọ̀lé àti Kọ́mọláfẹ́ Ọláìyá. Pẹ̀látìlẹ́yìn Fresh one oh five point nine FM Ìbàdàn. Ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní Okun Ìfẹ́. Láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí. Sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ̀ńtọ́ fà á àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ̀rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìbílẹ̀ ni ó sì tún wà ńlẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọ́mọbí olólùfẹ́ lára àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ ni comrade kẹ́hìndé akínyẹmí ajàfẹ́tọ̀ọ́ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lùyàwó ẹni prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. bẹ́ẹ̀ni jáde. sí gbẹ̀dọ̀ kẹrẹ́mbàdàn orí òkè tẹ̀síwájú lórúkọ rẹ̀ ń jẹ́ o. níbi tí gbẹ wòlíì sunday sọládọ̀yè lábẹ́sẹ̀ ìrọsẹ̀ the end time power of resurrection ministry ti ń jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀ àṣegbẹ̀rẹ̀ májẹ̀mú ìtẹ̀síwájú àti ìgbẹ́dìde ní ṣiṣẹ́ bíi mọ̀nà wá. sakore tóbìnrin ló lè gorí òkè ìgbàdúrà. pàṣẹ tòru látọjú ajé monday sí sunday. àyè sísílẹ̀ láti gorí òkè ìtẹ̀síwájú gbàdúrà. àyè ilégbè ń bẹ. bẹ́ẹ̀ làbọ̀ tẹ́ra tẹ̀mí ń bẹ ní sẹpẹ́. àkọsí àdúrà májẹ̀mú ìtẹ̀síwájú ní gbogbo ọjọ́ friday lọ́sọ̀ọ̀sẹ̀. látàgọ́ bẹ́sẹ̀ òwúrọ̀ sago kan ọ̀sán. kò y yẹ kó mi ti friday ọ̀sẹ̀ yìí o. bàbá wòlíì sunday sọlá ló yẹ bàbá ẹ̀ńtà ní bàbá orí òkè. láti bí kíbi wá ọ̀nà dé ojú ọjà amúlòkọ nílùú ìbàdàn. wọ́mọ́tò tàbí gbé ọ̀kadà tó lọ sí gbàdùn ní àkàrà. bọ́lẹ̀ ní yànnà kíkẹ́mi láti bẹ̀ gbé ọ̀kadà tó lọ sí orí òkè tẹ̀síwájú. wàlàyé sí zero nine zero fifty two eighty seven forty nine twenty six tàbí zero eight zero thirty forty five twenty three zero nine. ó ti gbàdúrà títí síbẹ̀ kò tí ì sí ẹ̀rí àdúrà. orí òkè tẹ̀síwájú ni ó ti wá máa gbàdúrà tí pọ́ǹpì onílẹ̀ ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé Awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfisọ̀t lọ́nà àkànlélówà one ninety nine thousand náírà péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ jówó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan ti pọ́ǹpì ní nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira. ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti Ìbàdàn àti the pump concept developer that cares. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rẹ̀ DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ rere tó ń bẹ́ẹ̀nbẹ́ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Housemark Hotel and suite lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five àfọwọ́mù tí kì í kú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń wò dé lémi o ìyá àta o. ó mò ń bá o. fún mi jẹ̀dí fífà kan fún mi gọ̀ọ́tì ńlá kan sí kékeré ọ̀kan lẹ́nu mọ́jàre. bàbá ọkọ mi tí náà mò ń ṣe o mò ń bọ̀ mo fẹ́ bá ìwé tó tutù dáadáa ní o. ìwé ìwọ náà mà ṣàánú báyìí o. kí ló kẹ̀dẹ̀ ń ṣe máa nù yìí kẹ̀ náà. mo lọ sí lọ́tà ọ̀tá rẹ̀. mẹ́lá wà sínú abẹ́nú mi báyìí. What is all this rubbish? This man is just taking my time. I'm supposed to be in Lagos by five o'clock and it's just three thirty. ìwọ ọmọkùnrin ọlọ́kọ̀rin kí ló dé tọ́ mi dáadọ́ kan látàárọ̀ gan-an. wọ́n mi jáde mi ká mi lọ mẹ̀tí gbọ́kọ̀ lọ́rẹ́à àbí kí òru yan ti yàn ti dé ṣe yóò dáa o ẹ fẹ́ gbé wa lọ sẹ́kọ̀ọ́ ẹ wá mu ọtí. má bínú ìyá mi mi ò ní wá yín tí mo kàn fẹ́ sáré dọ̀tí ojú rẹ̀ ní bí tá lọ yẹn jìnnà. Ah, ẹ̀mí ò láàárọ̀ fresh one oh five point nine fm lónìí tẹ́ ẹ bá wakọ̀ ẹ má mutí tẹ́ ẹ bá mutí ẹ má wakọ̀ ẹni wakọ̀ tó mórí délé nìkan ló yọ nínú ewu àní ṣòfò ẹ̀mí tọmọtọmọ. inú oníjó wa kò ní jó dé kíyà iná ò rárá bó bá gorí ilé ìmọ̀ fẹ́jú tótó ni ká má ṣòfò ẹ̀mí ká má ṣòfò dúkìá kálẹ̀ délé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ilé ń jó pápá ń jó wìrìwìrì ni fresh one oh five point nine fm ṣe ń pè wá sàkíyèsí káyé dẹ́nà sùn pápá létílé kádẹ́kùnrin rẹ̀ epo bẹtiró pamọ́ sílé ẹ̀yẹ́ finá kándù láńtà tàbí tan iná orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ epo sínú jẹnẹrétọ̀ àti mọ́tò fífín kẹ́ tó sọ síbi kíbi ẹ má fi láyítà ìṣáná sàrọ̀wọ́tò àwọn ọmọdé bẹ́ẹ̀ ló ṣe dandan ká ní ẹ̀rọ panápaná nínú ilé níbi iṣẹ́ àtinú mọ́tò tàbá wa rí ń jó ká má ṣe kò kàn mí ẹ kàn sí iléeṣẹ́ panápaná lọ́gán fresh one oh five point nine fm tó kalẹ̀ sílé oní challenge nílẹ̀ ìbàdàn lónìí àníríjà náà o. ajá balẹ̀ ajá ṣé o ti ṣáná wọlé. Ah, ah, bẹ́ẹ̀ ni. bá mi gbé kinní sábẹ́ kinní mi àbí òun wa gbèsè. ọ̀ya ọ̀ya o ti tẹ̀ yes no time to check time. yes ṣé o ti tẹ̀. ọ̀ya nsọ ṣé rẹ tẹ̀. ẹ sọ pé. ṣé o ti tẹ̀ síbẹ̀. Ah, ẹ̀yin ò rí kó wà mẹ́ẹ̀ ni. mo ti rí i ọ cheun cheun lágbo òṣèlú mm-hmm. nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC wọ́n ní nǹkan kọlura wọn mẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn igun ní àwọn ìpínlẹ̀ tí APC mójútó ní orílẹ̀-èdè yìí àti gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó dàbẹ̀ ń pé wọ́n jọ mú nǹkan lẹ̀ nílànà àgbò méjì fẹ́ mú mi ní kòtò ẹyọ kan o wọ́n ní fàpẹẹrẹ láwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bí igbó ti dá sí méjì nínú ẹgbẹ́ òṣèlú APC yíkáyíká àwọn igun kan ni wọ́n fara mọ́ àwọn mínísítà àtàwọn sẹ́nẹ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan igun kejì nígun àwọn aṣíwájú ẹgbẹ́ tó faramọ́ àwọn gómìnà ní àwọn ìpínlẹ̀ tí APC ń tukọ̀ lórílẹ̀‐èdè yìí ńgbà wá di ẹnu lọ́lọ́ yìí la gbọ́ wípé àwọn àgbáríjọpọ̀ aláṣẹ ẹgbẹ́ APC wọ́n ti bẹ̀rẹ̀ sí ní búra fún àwọn alága ẹgbẹ́ APC ní yíkáyíká orílẹ̀‐èdè Nàìjíríà ni wọn ò bá búra fáwọn alága láwọn igun ìkejì tí wọ́n jọ ń tàkóró gan láàrin ara wọn ń tàn wí òye lábò òṣèlú sẹ nínú APC fàápẹẹrẹ mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú nílẹ̀ yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá àti mínísítà kejì fún ètò bọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ń yá àti ìgbanisíṣẹ́ Festus Keyamo àti mínísítà fún ètò ìròyìn àti àṣà nílẹ̀ yìí Alhaji Lai Muhammed àwọn mẹ́tẹ̀ẹ̀ta èèkàn òṣèlú ẹgbẹ́ APC láti ìpínlẹ̀ kó wa wọn ò rí ọwọ́ mú torí pé àwọn alága tí wọ́n wá láti dí igi tiwọn wọn ò búra fún wọn àwọn alága eléyìí tó faramọ́ àwọn gómìnà òun ni wọ́n búra fún ara àwọn tí wọ́n tún ta lùsùkè láti rí ìbíkúnlé amósùn ti ìpínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ Kabiru Marafa àti gómìnà tẹ́lẹ̀ ní Zamfara Abdulaziz Yari gbogbo wọn wọn lose out gbogbo wọn wọn miss out English àmọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní tààràtààrà wọ́n ní ṣebí tẹ́lẹ̀ kó tó di àná òun náà ni wọ́n ti ń fa ìfáǹfà láàrin ara wọn igun méjì tí ń bẹnu ẹgbẹ́ APC ìtọ̀sùn wọ́n ní àwọn kan faramọ́ Gbóyèga Oyètọ́lá àwọn kan faramọ́ Rauf Arẹ́gbẹ́ṣọlá tọ́bọ́ bàtà àjọbalẹ̀ kí Gbóyèga ó tó tẹsẹ̀ bọ́ wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ di ilé ẹjọ́ níwájú onídàájọ́ Nathaniel Ayọ̀ Emmanuel nílùú Òṣogbo ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó jókòó ní àná ọjọ́rú Wednesday ní ọ̀dà ẹjọ́ igun ti Arẹ́gbẹ́ṣọlá nù èyí àwọn tí ń ṣàtìlẹ́yìn fún Arẹ́gbẹ́ṣọlá nínú APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní onídàájọ́ Emmanuel ní ẹjọ́ tí ẹgbẹ́ wá yìí ẹjọ́ òṣèlú nú ẹgbẹ́ òṣèlú yín party affairs party matters ni ilé ẹjọ́ yìí kò ní àṣẹ àbí agbára láti gbọ́rú ẹjọ́ bẹ́ẹ̀ fún ìdí èyí a dá ẹjọ́ yìí nù tìketìke ẹ má wàá mọ́ o àmọ́ o wọ́n ní àwọn tọ́rọ̀ kàn nígun ti salinsile wọ́n ní wọ́n ti padà gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn ẹ jẹ́ àpàdé ní ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn ìròyìn yìí pọ̀ o ó pọ̀ ó pọ̀ àmọ́ èmi àti àbọ̀bọ̀ ó ti níbi tá a fọ̀rọ̀ sí hmm. ni mo fi ní ẹjẹ́ mú ní fẹ́rẹ́fẹ́. alright ọ̀káàbọ̀ ní fẹ́rẹ́fẹ́ jógí tó o eh, ṣeun eh, eh, kí ló bá dé. o ṣe ní sí ìṣẹ́jú mẹ́rin ah, <laughs> a lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀dà <laughs> ẹ jẹ́ kémi náà ṣe ní fẹ́rẹ́fẹ́ bí Báyọ̀ ti ṣe tiẹ̀ náà ní fẹ́rẹ́ jógí báwọn nínú ìwé ìròyìn ti Daily Sun tó jáde láàárọ̀ tòní wọ́n kọ ìròyìn kan síbẹ̀ ní sáńbọ̀dù ìta gbangba ni wọ́n lé e sí ilẹ̀ sí nínú ìwé ìròyìn eléyùn tí mo mú lọ́wọ́ yìí wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti lérí léka sí ìbúra kódà wọ́n fọ́ tọ́ ilẹ̀ wọ́n fi kàn rí àwọn náà sí ojú sánmọ̀ wípé yẹ kí òrí yẹ o president lọ́dún 2023 PDP iná ni yóò ní wọ́n wá wọ́ ìròyìn lọ sí ojú ìwé keje ti Nàìjíríà ti Daily Sun bákan náà nígbà tí wọ́n mọ̀ kọ́ wọ́n ní kò sí bí ìdúnkokò ọ̀hún ṣe lè ní agbára tó tí kò ní jẹ́ kí PDP kọjáwé olúborí tó ọdún 2023 ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP wọ́n tún ti sọ ọ́ pẹ̀lú ìlérí ni pépé kò sí ìkọlù kọgbà kan bó ti wù kó lágbára tó tí yóò dé àwọn lọ́wọ́ láti jáwé olúborí tó ọdún tí ń bọ̀ twenty twenty three nínú ètò ìdìbò ti gbogbogbò èyí tí ó ń kànlẹ̀kùn yìí gẹ́gẹ́ bí ẹnìkan ti ń gbẹnu fún ẹgbẹ́ òṣèlú PDP bí ó ti wí èyí ò débọ̀ olóògùn àgbà ó ṣàlàyé rẹ̀ <clears throat> nígbà tó ń sọ pé àwọn èèyàn tó ya bo ọ́fíìsì ìpolongo ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar èyí tí ó ní ní ìpínlẹ̀ Gombe ó ní wàhálà lásán ni wọ́n kàn fi ọwọ́ ara wọn ṣe wọ́n ń jẹ ọwọ́ ara wọn níyà ni ó ṣe pé ta ni ó máa Àtíkù Nàìjíríà ṣebí ó díje láti di du ipò ààrẹ lọ́dún 2019 ó ní bọ́lọ̀ ń ṣe ní kọlọ̀ kọ̀ wọlé ó ní àmọ́ kò sí nǹkan kan tó tún di lọ́wọ́ láti sọ pé òun tún fẹ́ tẹ́rí sí i lẹ́ẹ̀kan sí i lọ́dún 2023 wọ́n ní ọ́fíìsì tí wọ́n fi ń ṣe ìpolongo ìbò fún Alhaji Atiku Abubakar ṣe ni àwọn jàǹdùkú kan tí wọ́n yabo ibẹ̀ wípé wọ́n wá ba nǹkan jẹ́ níbẹ̀ kọjá àfẹnusọ táwọn sì mọ̀ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni ọ̀ràn wọn wá sí ibẹ̀ ológun àgbà tẹ̀ síwájú ó sọ wípé ìkọlùkọgbà èyí tí wọ́n á wá ṣe ní ọ́fíìsì Àtíkù yìí tí wọ́n ń pakuru tí wọ́n ń dúnkokò mọ́ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣètò ààbò nìkan wọ́n ń pakuru dúnkokò mọ́ òṣèlú ìjọba àwarawa ní orílẹ̀-èdè yìí léyìí tó sì lè pagidínà ìbágbépọ̀ àlàáfíà ní orílẹ̀-èdè nàìjíríà ó sọ pé bí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá tẹ̀síwájú tí wọ́n sọ pé báwọn ó ṣe máa ṣe rè ẹ̀ wò ẹ̀ kò sẹ́nì kankan tó gbọ́wọ́ tiẹ̀ náà fún alágbàfọ̀ tọmọ nàìjíríà bá fi tají mọ́ APC lọ́wọ́ wọ́n mọ̀ pé àwọn nìkan kọ́ làwọn mọ̀ jàgbọ́n ṣe wọ́n sọ fún ààrẹ wa President Muhammadu Buhari pé kó ké sí àwọn èèyàn tí wọ́n ń kọjá ìyá ara wọn kódà ó tún sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wò wọ́n o ẹ wò wọ́n kẹ́ ẹ tún wọn wò pé APC wọ́n ti sọra wọn di kùkùlájà tó jẹ́ pé ṣe ni wọ́n ń dúnkokò káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà èyí ti jẹ́ o ṣe àgídí la fi ń ṣèjọba lẹ́ni lórí ni ẹni ń sọ̀rọ̀ ilẹ̀kùn o èmi náà mẹ́nu kú ńbẹ̀ ojú ìwé ìròyìn Daily Sun ni wọ́n kọ sí láàárọ̀ tòní. tọ́ ẹ̀yìn agbóòṣèlú la gbà wọlé lórí àjà àbálẹ̀ ibẹ̀ náà la kẹ̀dẹ̀ sí kẹ̀dẹ̀ wà báyìí báyìí àmọ́ ká tó kù ní ti agbo òṣèlú ẹgbẹ́ APC ẹjẹ́ á tún mú èyí tó ṣẹ́kù nídìí ètò ẹ̀kọ́ gbọ̀n ká mú tó yín létí wọ́n ní Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àwọn alátìlẹyìn rẹ̀ ni wọ́n búra fún láti Ògùn gẹ́gẹ́ bí fashion tí wọ́n dá mọ̀ ní ìpínlẹ̀ ti Delta wọ́n ní wọ́n búra fún àwọn tí wọ́n wà nídìí igi ọ̀mọ́ àgègè ní Delta wọ́n ní kẹyàmó kẹyàmó ń tiẹ̀ àti ọ̀mọ́ àgègè ní àsì tí ń fi gágbága láti gbà yí wá ní Delta àmọ́ nǹkan ọ̀sẹ̀nure fún kẹyàmó ń gbà wọ́n mọ̀ búra fún àwọn alága ẹgbẹ́ APC láwọn ìpínlẹ̀ kan ní Zamfara wọ́n ní ńṣe ni ikọ̀ tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún Marafa fọn mú nígbà tí ẹgbẹ́ APC sọ pé àwọn igun ti Matawalle ni àwọn faramọ́ fọwọ́ sí búra fún lọ́rọ̀ bá tán bó ṣe wáyé Delta tó wáyé nípínlẹ̀ Ògùn náà ló wáyé ní Ọ̀ṣun bá a sọ fún yín àmọ́ nípínlẹ̀ Kano wọ́n ní ọ̀rọ̀ ti dìgbà okun lẹ̀ dórí àpáta tí kò mọbi tí ó yà sí wọ́n ní gbogbo ẹ̀ ò wọn bí wọ́n ó ṣe ṣe ní ìpínlẹ̀ Kano ń tiẹ̀ ní Benue wọ́n ní ikùn tí ń bínú lọ́wọ́ ń bẹ̀ ti sọ pé bí wọ́n bá búra fún àwọn èèyàn tí ó lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí àwọn èèyàn tí ó lẹ́tọ̀ọ́ sí ipò alága ẹgbẹ́ APC nípínlẹ̀ ọ̀hún àwọn fọnmọ́ àwọn òjò mú nǹkan lẹ̀ ni ní ìpínlẹ̀ Kwara wọ́n ní í ṣe ni àwọn igun tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún Lai Muhammed mínísítà ètò àṣà àti ìròyìn nílẹ̀ yìí àwọn igun Lai Muhammed ní ṣé wọ́n búra fáwọn kan ni <laughs> àwọn ọmọ àwa ò sí ẹ̀ mọ̀ pé wọ́n búra fáwọn kan àárí gbọ́ kọ̀ọ̀kan àmọ́ wọ́n ti búra ìròyìn yẹn sọ pé òṣèlú ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ láti bẹ̀ẹ̀ ẹ kí a lọ sójú ìwé karùn-ún Vanguard omombe lọ́bàdé àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá pàápàá àwọn gómìnà inú APC wọ́n ní àárín wọn ti pín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ ta ni wọ́n fara mọ́ kó dupò ààrẹ láàrin Tinubu Ọ̀ṣínbàjò àbí Fáyẹmí àwọn gómìnà tí ìlú dìbò yàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ All Progressives Congress APC ní ilẹ̀ Yorùbá South West wọ́n ní àárín wọn ti pín lórí èròǹgbà àti di ààrẹ orílẹ̀-èdè yìí eléyìí tí aṣíwájú Bọ́lá Tinubu tó ń gbà lérò léyìí tí Yẹmí Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ Nàìjíríà náà ń gbà lérò lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ èkìtì lásìkò yìí títún ṣe alága àwọn gómìnà orílẹ̀-èdè wa nàìjíríà káyọ̀dé fáyẹmí náà ń gbà lérò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ó ń dà fún tòló pé àwọn fẹ́ di ipò ààrẹ mú nílẹ̀ yìí láàrin àwọn gómìnà tí wà ń bẹ nínú ẹgbẹ́ APC ní ilẹ̀ yorùbá wọ́n ní ó dàbẹ̀ pé mẹ́ta nínú márùn-ún àwọn gómìnà APC ilẹ̀ yorùbá ó dàbẹ̀ pé mẹ́ta ló faramọ́ Tinubu wọ́n ní ìkànnù wọn ò tí ì mọ ibi tí ó yà sí i ó sì la tan bẹ́ẹ̀ náà ni ẹnìkan tó kù òun gan fẹ́ ṣe ààrẹ ìròyìn rèé o ní mọ́ńbé a sọ fún yín fàpẹ̀rẹ̀ gómìnà fáyemí ti ìpínlẹ̀ èkìtì òun náà ó fẹ́ jókòó lórí àlééfà agbára ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ńgbà àwọn èèyàn lọ rèé bá pé ńgbò lẹ́ẹ̀kéde ó ní òun ń forí korí ìfukùn lukùn pẹ̀lú àwọn èèyàn lọ́wọ́ íńkọ̀nsọ́ọ̀tì lọ́wọ́ wọ́n ní nígbà tí àwọn èèyàn sì bí pé ṣé ẹ wàá ní sàtìlẹ́yìn fún Tinubu ni à káyọ̀dé fáyemí ni ata ni mọ́ńdàlá òwò èmi náà fẹ́ dà rẹ kí n wá ṣàtìlẹ́yìn fún Tinubu àbí Ọ̀ṣínbàjò wọ́n ní kó ṣàtìlẹ́yìn fún Tinubu àbí Ọ̀ṣínbàjò òun náà ọ̀làǹbìsàn ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ o èmi kàn rọra kà á mo kà fẹ́rẹ́fẹ́ torí yín ni o. ẹ jẹ́ ká tún lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune òṣèlú òun náà sì tún ni ó ń wo ẹ o lójú àwọn ìwé ìròyìn wa tó lónìí láti ìpínlẹ̀ èkìtì èkìtì twenty twenty two ṣẹ́yìn ọ̀gbàgbé wípé ètò ìdìbò yóò wáyé ní ìpínlẹ̀ èkìtì nínú ọdún tá a wà yìí sí ipò gómìnà àwọn kan tí inú ń bí wọ́n ti sọ ohun wípé ẹ̀kọ́ tí APC tí ọ̀kọ́ rí àwọn ọkọ̀ wọn látàrí tí wọ́n ṣe tí wọ́n lọ rèé yan ẹnìkan láàrin àwọn nípòsí látàrí bí wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú All progressive Congress APC ní ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ pé àwọn méje kan wọ́n ti bó sì dá wọ́n ti bọ́ta tí wọ́n sì ń pariwo báyìí wípé awúrúju lọ́wọ́ ànídìí rẹ̀ kódà wọ́n ní ẹ̀kọ́ táwọn kọ́ APC wọn ò tí ì kọ́ irú ẹ̀ rí àti pé wọn ò ní gbàgbé ibi tára wọn kù sí nígbà táwọn bá fi dìbò ní inú ọdún yìí àwọn tí inú ń bì yìí ni Ọ̀pẹ́yẹmí Bámidélé sẹ́nitọ̀ Dayọ̀ Adéyẹyè fẹ́mi bámisílẹ̀ bámidélé fapọ̀rúsì káyọ̀dé òjó dẹ́mọ́lá kópọ̀lá àti olúṣọlá àfọlábí àwọn ni wọ́n sọ pé inú ń bí àwọn látàrí ìdìbò abẹ́nú léyìí tí wọ́n dì lọ́sẹ̀ tó kọjá lọ níbi tí ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba àpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ rí bíọ́dún oyèbánjí tí ó ti yọ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí wọ́n lọ ṣàjèjì sáwọn kódà ó ṣàjèjì sí òfin tí bẹ nílẹ̀ nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbẹ̀ yíká gbogbo àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ Èkìtì lánàá òde yìí ni o wọ́n ní Bámidélé ó ṣàlàyé wípé ìṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ fi hàn àwọn wípé àwọn ọ̀já mọ̀ nǹkan kan nínú ètò ìdìbò abẹ́nú èyí tí àwọn ṣe hàn wọ́n ní ṣùgbọ́n eégún ló lóun ò rí gọ̀ǹtọ̀ ìgbà tí gọ̀ǹtọ̀ náà bá sọ pé òun ò rí eégún mọ́ wulẹ̀ pariwo wọ́n ní eku ò ní kú ònú gbó fagbá agbá ò ní kú ònú gbó fún eku pé àwọn ò ní kú nínú ẹgbẹ́ òṣèlú APC bíi ti ìwù kọ́mọ̀ ṣé wọ́n rò pé àwọn lé àwọn kú bẹ́ẹ̀ ni kò síbẹ̀ nìkan ṣe lè ti àwọn lọ́pọ̀npọ̀n tó inú ẹgbẹ́ ńlá wọn wà àwọn ó sì jẹ́wọ́ fún wọn wípé èèyàn méje ju èèyàn ẹyọ kan ṣoṣo lọ ní ìpínlẹ̀ Èkìtì ṣé Fáyẹmí ọmọ ọmọ lo ìdà tó ní ní lọ́wọ́ rẹ̀ níbẹ̀ òní nítorí pé ìlànà tó gbà tí wọ́n fi lọ rèé ṣe àtìlẹ́yìn fẹ́ni tọ́wọlé yìí ah, àwọn sọ fún pé ẹnì kéé ṣerú ẹ̀ kọ́mọ̀ hùn ni èèyàn ṣerú ẹ̀ kódà kọ́mọ̀ lẹ́yìn bí òkú ìyá àjọjọ hmm. ìpínlẹ̀ Èkìtì níròyìn eléyìí náà ló ti wá. Hmm. ní apá ìlà oòrùn gúúsù Nàìjíríà ikọ̀ IPOB ikọ̀ tí ń jà fún àtirẹ́ Biafra kúrò lára Nàìjíríà ti sọ pé kí Okorocha kọ́sọ́ rẹ o kó sì mọ tí ọmọ fẹnu sọ torí pé ńgbà ọ wà lẹ́yà kò rí nǹkan kan yá wà lọ́fà kò rí nǹkan kan fọ́ wà ní fọnáfọ́nso kò rí su kankan mọ́ wọ wálé nígbà tí ń bẹ lórí ìṣàkóso kí lọ́ wá fẹ́ mọ́ wí báyìí ní ìsìn ìròyìn ọ̀rẹ́ o ìròyìn yẹn lójú ìwé kọkànlá Vanguard tó ní ikọ̀ tí wọ́n jà fún ìfẹsẹ̀rinlẹ̀ Biafra the Indigenous People of Biafra IPOB àná ni wọ́n sétígbọ́ sẹ́nẹ́tọ̀ Rochas Okorocha gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo tí wọ́n sì sọ fún un lójú ẹ̀ pé láyé ẹ láyéláyé ẹ má máa lo orúkọ IPOB láti máa fi gba ìràwọ̀ òṣèlú ní ìpalẹ̀mọ́ fún èròǹgbà rẹ láti ṣe ààrẹ lórílẹ̀‐èdè yìí ìwọ́pọ̀ fẹ́ di ààrẹ Nàìjíríà ọwọ́ à ń lorúkọ IPOB láti máa fi kóràwọ̀ bora rẹ bá a bá tún gbọ́ bá a bá tún gbọ́ pé o tún dákọ̀ IPOB mọ́ èròǹgbà àti ìlàkàkà rẹ láti di ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà á jẹ́ kó mọ̀ bí ajúra wa lọ ti jàkadì kọ́ IPOB tún kìlọ̀ fún gbogbo olóṣèlú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn tó wá láti la oòrùn gúúsù South East orílẹ̀-èdè yìí pé kí wọ́n má dákọ̀ IPOB mọ́ ìrìn àjò òṣèlú wọn tí wọ́n bá ń ṣe káàkiri bí wọn ò bá fẹ́ rí ìbínú ikọ̀ tí wọ́n ń pè ní IPOB yìí Emma Powerful ni ó fi iṣẹ́ tó powerful yìí ló fi síta tó sì dìròyìn tí wọ́n kọ powerfully èmi náà sì ń ka bẹ́ẹ̀ ojú ìwé ìkọkànlá ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní òun náà ni wọ́n kọ sí ní ìpínlẹ̀ Abia fásitì ìpínlẹ̀ Abia ti kìlọ̀ fáwọn akẹ́kọ̀ọ́ wípé kí ẹnikẹ́ni ọmọ gbé ọkọ̀ ọkọ̀ aládàáni wọnú ọgbà ilé ẹ̀kọ́ òun mọ́ o bí bẹ́ẹ̀ kọ́ sẹ̀ríà tó gbópọn ń dúró de àwọn akẹ́kọ̀ọ́ tó bá tàpá sófin kí ló sì dé wọ́n ní yahoo yahoo yahoo Ti ó gbòde kan àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ fásitì Abia Abia State University ni wọ́n ti fi òfin dè é pé kò gbọ́dọ̀ sí akẹ́kọ̀ọ́ kankan tó gbọ́dọ̀ wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan mọ́ wọnú gbàgede ilé ẹ̀kọ́ ọ̀hún mọ́ bí àwọn bá ríru akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yọ jẹ́yẹn ní iṣu akọ̀wé àgbà rẹ́gísítrà fásitì tí à ń sọ yìí ó ní òun gbàgbọ́ pé ìgbésẹ̀ táwọn gbé yìí yóò tún pin àwọn akẹ́kọ̀ọ́ olójú kòkòrò abojú díndín tí wọ́n ń ṣe ètùtù ọ̀la ní gbogbo ọ̀nà yóò tún pin wọ́n ń pa torí pé ìmọ̀ fààyè gbà wọ́n mọ̀ ṣe fàlàfòlò yàtayòtò ní kámpọ́ọ̀sì náà òun náà ni tó máa kan san mọ́ wọn lápá láti lọ́ọ́ máa ṣe yahoo yahoo ìròyìn yẹn pé. Hmm. ọ̀dà hmm. Hmm. mo lọ sí abala ti eré ìdárayá mò ń wo ibi tí shooting stars tí wọ́n ti tú ìfún heartland tí wọ́n tú dálẹ̀ ní orí ọ̀dàn mẹ́rin ni wọ́n hó sí heartland ní ara tí àwọn ò sí wọn ò tiẹ̀ jíra àbí ìgbà tí wọn ò wá sórí pápá. ẹ àdúrà wòlíì wọn ń gbàlé wọn lórí. Hmm. ọ̀dà àbá mi ọ̀dà kẹ̀. ok ẹ a lọ sí ẹ̀ka àpolọ ọjà ń pápápá àmọ́ kó tó rí pé a lọ ẹ jẹ́ sọ fún yín o ẹgbẹ́ afẹ́nifẹ́re tún ti tẹnu mọ́ wípé àníṣe kò sí nǹkan tá a lè ṣe tálàáfíà tó lè jọba lórílẹ̀‐èdè nàìjíríà ju pé ká ní ọlọ́pàá ìpínlẹ̀ àti ọlọ́pàá ìjọba ìbílẹ̀ à ń bọ̀ láti kà fún yín tá a bá ti ti ojú ọjà dé ajá balẹ̀. ajá balẹ̀. ọmọ mímọ tí ó ṣe é. rere ọlọ́run ojú rere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà àti ọlọ́run yóò ti máa sọ ayé ẹnì kọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akọ́rọ̀ ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbàá lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favor mercy blessing healing deliverance salvation success and breakthrough are awaiting you god bless you as you come announcer christian church international. ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá wọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára ọ̀yàkà ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yàkà ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. iṣẹ́ ti kọ́ sí kejì o ṣàṣù wà ló ti sẹ́. bitch stop. it's going to be loud again in the city of Ibadan as thousands of youths all over Nigeria will gather together in the Progressive Youth Festival coming up on Saturday, 5th February at Liberty Stadium, Ibadan by 10 a.m. It's a festival where youth in the southwest of Nigeria come together to deliberate, celebrate, and relate on present issues. The festival also promises to entertain, energize, and empower young Nigerians that will be present at the venue. Music policy, Zazuze originator, Portable, and King Saheed Oshuba. We are calling on young entrepreneurs and vendors that wish to showcase list their products and services at the venue to indicate their interest by calling 08157289201 or 07051940388. Àǹfààní láti tajà láti pa owó gọbọi fún gbogbo ọ̀dọ́ olókoòwò àti oníṣẹ́ ọwọ́ rẹ̀ níbi ìpàdé náà tí yóò máa wáyé ní gbàgede pápá ìṣeré Liberty Stadium lọ́jọ́ sátidé ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tá a wà yìí Progressive Youth Festival entertain energize and empower. Ọlọ́run Mustapha ò ló mú mi ṣe bí ọba. Bàbá ṣe bí ọba Apostle S. SMO Mustapha JP ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀ Jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ìta láti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out àrìnlọ́nà tó dára àrìnlọ́nà tó dára. lọ́nà mobile vigil sango twenty twenty two bẹ́ẹ̀ ni ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túnbọ̀ wá sí the apostolic church nigeria sango area headquarters lẹ́yìn ọjà sango sango ìbàdàn tó máa wáyé ní friday four oṣù kejì february ọdún twenty twenty two yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ òru máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí ìṣọ́ òru òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator pastor ca adeleye sango area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday february four oṣù kejì ọdún twenty twenty two yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ jésù. allahumma salli ala. Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀run Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọbẹ̀ tí iná tó wà ń bẹ̀ ṣe rokoṣo tí security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping àyè gbọ́kọ̀sí tó fẹ̀ ibẹ̀ ò mú láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni ẹni tó fẹ́ bá rajà islamic mission association of nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ islamic mission ultra modern complex olóòtú abasanru ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ expe nigeria limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores ta bishop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn ló sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ mọ ọgbọ̀n náà sí o ti débẹ̀ mọ wáyé gba winners road ní Basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gba sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù àbùkóró kọ́tajà àlùbáríkà olùkéde Islamic Mission má sí lẹ́kọ̀ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín hello ẹ̀gbọ́n mi báwo lára yín báyìí. o ṣé àbúrò wọn ti ń fò pẹ̀lú mustapho ibà mi ti lọ. mustapho ọkọ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. power na àṣálẹ̀ agbára. fi jọba. wòlíì àtàjì rere ìsìnkí alájí bí yìí mà. ní ọlọ́run máa ṣe ìṣòro yìí fún o. gbogbo ẹni tó níran òkè tó ń pòǹgbẹ òkè. ó yá nínú àdúrà. night of the king. àṣálẹ̀ àwọn ọba. òru friday fourth february. ní ọwọ́ ọlọ́run pẹ̀lú ìfàmì òróró yàn. yóò fi máa wá àwọn èèyàn rí nínú àdúrà fún ìgbẹ́dìde àti ìbújáde ògo. máa wọra rẹ̀ rìn jáde wá gbàdúrà. á gbé ògo lé bàbá rẹ kọ́ lọ́rùn ká fìdí tiẹ̀ náà kalẹ̀ níbi àyè ńlá nípasẹ̀ ìfàmì òróyìn ọlọ́run àlàyé lórí àwọn ẹni ìpè pẹ̀lú àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú prophet and evangelist zikala kíbíyì máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀bánde grammar school fee old ife road láògùn ńbàdàn làwọn ti pàdé o fúnra lọ́wọ́ àdúrà zero eight zero three four seven zero five zero five one christ power evangelical crusade international lẹ́ẹ̀mí mímọ́ pàṣẹ ìsọjí ìfún gbogbo aládùúgbò wa. ó yá ká lọ gbà fàmì òróró yàn láti dọ́ba. ajá balẹ̀ ajá balẹ̀. wa. ajá balẹ̀ ìròyìn ẹ jẹ́ káwọ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ ìwé rẹ̀ iṣẹ́ tẹ́ ẹ rán wa òun náà là ń jẹ́ fún yíyí o lójú ìwé ìròyìn ti Nigerian Tribune ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá ti ojú ọjà dé à ń bọ̀ wá síbi ìròyìn Afẹ́nifẹ́re ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó fi ọ̀gbàgbà gbalẹ̀ nílẹ̀ kárọ̀ àjírẹ́bí wọ́n tún ti sọ̀rọ̀ lánàá òde yìí o pẹ̀lú tìkára tìkánilára pé èèmọ̀mọ̀ lọ́mọ̀ ti wọ̀lú yìí o lórí bí ìjínigbé bó ṣe ń gbilẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ìwà ìgbésùmọ̀mí àti ìwà kí a mọ̀ òwà ta ni ó mú mi léyìí tí ó ti yíká orílẹ̀-èdè nàìjíríà débi pé àwọn èèyàn kan wọ́n kàn sá wọnú abúlé kan ni wọ́n ó sì sọ abúlé di ahoro wọ́n wọnú ilé wọ́n sọ obìnrin di opó ọ̀sán gangan wọ́n sọ ìyá dalẹ́ lọ́mọ wọ́n sọ bàbá dalẹ́ níyàwó pẹ̀lú ìwà ọ̀daràn èyí tí wọ́n wù tó ti jẹ́ pé kò sẹ́nì kankan tó fà wọ́n lọ́wọ́ sẹ́yìn wípé mọ́dányún wò ní orílẹ̀-èdè nílùú tọ́lọ́ba tó níjòyè látàrí èyí o ní ẹgbẹ́ afẹ́nifẹ́re fi wá tó ń tẹnumọ́ lẹ́ẹ̀kan sí wípé àwọn ń wí wọ́n lẹ́nu àwọn rùn ni ṣé báwọn ti ń kígbe láti ìgbà yìí wá wípé pẹ̀lú bí kò ṣe sí ètò ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ti ta kókó kíjọba kí wọ́n tú díẹ̀ sílẹ̀ nínú ẹrù tí wọ́n wà mọ́yà o ẹrù ti pọ̀ jù lọ́rùn ìjọba orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n já díẹ̀ sílẹ̀ fáwọn ìpínlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ táwọn ń sọ kọ̀sẹ̀ ìdálérí kí wọ́n fi àyè gba ọlọ́pàá ìpínlẹ̀ kódà bí àyè bá ń bẹ wọ́n tún fún wa ní ọlọ́pàá àti ìjọba ìbílẹ̀ state police and local government police gẹ́gẹ́ bí afẹ́nifẹ́re bí wọ́n ṣe ń tẹ̀síwájú wọ́n ní ọ̀rọ̀ yìí ló jáde nínú ìwé kan tí wọ́n fi síta tó sì tẹ àwọn oníròyìn lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tí ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ yìí ní àpapọ̀ comrade Jare àjàyí níbi tó ti kẹ́dùn wípé ah, ọmọ ṣe o wípé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà yìí wàhálà ó ti dòyìká nàìjíríà bí ìgbà tí nǹkan kan ò sì ṣe wá ní ìjọba ni wọ́n ń ṣe torí pé kò sí nǹkan táwọn náà fẹ́ ṣe agbára wọn ni òkókó ká wọn ò sì lè kígbe síta torí pé gbàmígbàmí ọ̀yà àgbàlagbà ẹranko ń lé mi bọ̀ wá wọ́n ní ọ̀yọ́dẹ o kódà wọ́n bu ẹnu àtẹ́lu àwọn tó wà nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà pé kí ni tẹ́ ẹ̀ ṣe bí aláìṣe gangan wọ́n ràn yín kẹ́ ẹ lọ rèé sojú aráàlú ẹ wá ń sojú ara yín wọ́n ní ìbámu jẹ́ ẹ̀yin o tó jẹ́ pé ńgbà tí ọ̀rọ̀ pípèsè àwọn ọlọ́pàá àpilẹ̀ tó dé iwájú yín láti jíròrò wọ́n ní í ṣe ni wọ́n fẹnu kàn án tí wọ́n sì bu omi pa iná rẹ̀ báyìí Afẹ́nifẹ́re nígbà tí ó tún máa sọ wọ́n ní àwọn ò tó lẹ́ẹ̀kan sí pé ó yẹ kórílẹ̀ nàìjíríà kó fààyè gba níní ọlọ́pàá ìpínlẹ̀ àti ọlọ́pàá ti ìjọba ìbílẹ̀ wọn mú wá sí ìrántí ìkọlù kọgbà tó wáyé pẹ̀lú àwọn àgbẹ̀ kan nípínlẹ̀ Ondo èkìtì Ogun, imo abia benue zamfara àtàwọn ìpínlẹ̀ míì náà tó jẹ́ pé wọ́n jí àwọn èèyàn gbé tí wọn ò sì rí wọn mọ́ wọ́n pa ẹlòmíì wọ́n pa ọkọ lójú ìyàwó wọ́n pa ìyàwó lójú ọkọ wọ́n pa ọmọ lójú àwọn òbí ẹ̀ ní kaduna ní sokoto borno niger nasarawa àtàwọn abòmíì tí wọ́n ti sọ àwọn abúlé kan di ahoro mọ́ ìjọba lọ́wọ́ níbẹ̀ afẹ́nifẹ́re wà ń sọ̀rọ̀ pèsè bá sì mọ̀ balọ̀ náà ní wọ́n ní gómìnà ìpínlẹ̀ borno babagana zulum nígbà tí ó lọ láti lórí kí akẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ ti zamfara níjó ní fún ti àjálù ètò débà ó sọ ẹni èèyàn bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún one hundred thousand èèyàn ni wọ́n ti pa ní ìpínlẹ̀ náà sọ wá bójú mu àsìlá ní ìjọba wọ́n ní ó sọ pé wá tó ń wá sí ìpínlẹ̀ zamfara láti kẹ́dùn pẹ̀lú gómìnà Bello Matawalle ni o pẹ̀lú wàhálà tó ti dojúkọ láàrin bíi oṣù mélòó kan sẹ́yìn ní orílẹ̀-èdè yìí bákan náà nígbà tí gómìnà ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tí wọ́n máa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí wọ́n ní ọ̀fẹ́ lè máa bomi lójú nígbà tó bẹ̀rẹ̀ sí ní sí láwẹ́láwẹ́ iye àwọn èèyàn tí wọ́n ti pa mọ́ wọn lọ́wọ́ ní ìpínlẹ̀ ti Kaduna ó ní kí wá lóde ẹni tí wọ́n pa sọ̀rùn wọ́n pẹ́ lómi ìsì ayé wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ di àwọn ọmọ òrukàn mọ́ ìjọba lọ́wọ́ bẹ́ẹ̀ bá sì tún wò ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ọlọ́sìn abìyẹ́ wọ́n ní a ti okòwò wọn wọ́n tiẹ̀ ti sá kúrò kó wọ́n ní ta ń bí wọn dáa láti dúró síbẹ̀ nígbà tí àwọn ajínigbé tí wọn ò jẹ́ wọn gbádùn níbẹ̀ báyìí àti àwọn gànkò tí wọ́n gbébọn wá ka wọ́n mọ́ ó ní ìbẹ̀rù jíjígbé ò tiẹ̀ tó ìbẹ̀rù pípa tí ó ti dàbò gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ kódà pa ní ìpínlẹ̀ ti Katsina níbi tó jẹ́ ibi tí wọ́n ti bí ààrẹ wa Muhammadu Buhari wọ́n ní lójú ẹ̀ gangan báyìí wọ́n rí pọ́ wá ṣe àbẹ̀wò ní ìpínlẹ̀ ti Katsina tí wọ́n ti bí bó ṣe ń dé dàwòrà bẹ́ẹ̀ ni ẹ gbọ́ pé gíjà àwọn agbébọn kan wọ́n ti yabo inú ilé ẹ̀kọ́ kan tó jẹ́ iléèwé gíga ní Kankara wọ́n sì kó àwọn ọmọ bíi ẹgbẹ̀ta six hundred lọ lákòókò tí ààrẹ tó ń ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ rẹ̀ èyí fi yé wọn wípé wọ́n láwọn òwojú ṣe kankan ni o àwọn ọ̀fẹ́ mọ̀ bá ààrẹ jọmọ Katsina bí ọ̀jẹ́ Katsina kankan o èyí táwọn ọmọ ṣe yìí ọkẹ́ntì ọmọ àwọn wọ́n ní ṣé ọ̀wá tí a dojú ẹ̀ ṣé kò ti débi ológun tí sábà hmm. ìbí igbe tí Afẹ́nifẹ́re tí wọ́n kẹ́nu lójú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní pé ẹgbẹ́ ọlọ́ ọlọ́pàá àpínlẹ̀ láàyè kódà kátúní ọlọ́pàá ìjọba àbílẹ̀ ní ọ̀bá burú. tọ lórí ètò ààbò ìjọba ìpínlẹ̀ Ògùn àtìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa wọ́n ti padà gbà láti ṣàṣepọ̀ tí ètò ààbò tí yóò fi mú háhá bíi kan bílálà ìròyìn ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Punch tó jáde ní ọjọ́ àlàmísì òní ìjọba ìpínlẹ̀ Ògùn àtìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé àti gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n ti gbà láti ṣàṣepọ̀ nílànà tí ó mú kí ètò ààbò kí ó gbópọn dáadáa láàrin ìpínlẹ̀ méjèèjì gómìnà Ògùn gómìnà Ọ̀yọ́ níbi ìpàdé kan eléyìí tí wọ́n ṣe ní ìlú Abẹ́òkúta olú ìlú ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n ti fẹnu kò láti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ aláàbò alájọṣepọ̀ eléyìí tí ọmọ ṣiṣẹ́ pààrà láàrin ẹnubodè ìpínlẹ̀ ogun wọnú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti tìpínlẹ̀ Ọ̀yọ́ wọnú ìpínlẹ̀ Ògùn níbi ìpàdé ọ̀hún ńgbà tí gómìnà méjèèjì ọmọ bóníròyìn sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn gangan ní abẹ́ẹ̀rí àti láàní sùn àní wo bí ètò ààbò bá ti múná ní ìpínlẹ̀ tí a wà yìí láti pàṣẹ bẹ́ẹ̀ àti rí i pé àìsàn tí bá ń ṣàbọ̀yàdé yọ pàpà ṣe gbogbo ọlọ́yà ló jẹ́ ká tètè pé àwọn ọmọ ìyá wa kejì nípínlẹ̀ ọ̀yọ́ a sì sọ pé kájọ ṣàṣepọ̀ kí àwọn karambà ní ẹ̀dá kí wọ́n mọ̀ sọ ìpínlẹ̀ méjèèjì di ìlú ọ̀daràn fún ìdí èyí aṣàgbékalẹ̀ ìgbìmọ̀ tí ọmọ mójútó ètò ààbò wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ bọ̀ ní àjọṣe àwa àtàwọn ìpínlẹ̀ nínú ìta àtẹ̀rẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ sì ni ngbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tí àwọn náà mọ̀ sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ní tọ̀ bó tiẹ̀ jẹ́ pé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ètò ààbò ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sì mójútó bẹ́ẹ̀ níjọba gbé àwọn ìgbésẹ̀ akin láti rí i pé ètò ààbò fìdíjálẹ̀ lọ́yọ̀ọ́ àmọ́ torí pé àti túnbọ̀ jáwé sóbì lọ́fàá tí ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbà láti ṣàṣepọ̀ pẹ̀lú ìpínlẹ̀ ògùn o láti rí i pé ààbò bo ẹ̀mí àti dúkìá aráàlú ní ìpínlẹ̀ méjèèjì ńgbà ó sì jẹ́ pé a ti wọnú ara wa ìpínlẹ̀ kankan ò lè dáṣe nínú ògùn àtọ̀yọ́ la fi ní ẹjẹ́ àjọkọ̀wọ́rìn nílànà òṣùṣù ọwọ́ ojú ìwé ìkẹjọ ìwé ìròyìn punch tó jáde fún tòní lórí bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà senate àwọn náà tún ti tara pòrò ìṣẹ̀lẹ̀ ìpani ìpààyà lójoojúmọ́ ìjínigbé pamọ́ gbogbo ìgbà ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní eléyìí ó ti di nǹkan tí ń dẹ́rù bà ni o wọ́n ti á béèrè fún àwọn ọkọ̀ òfurufú jagun fighter jets pé kíjọba àpapọ̀ kó wọn lọ sáwọn agbègbè tí ọ̀rọ̀ ọ̀hún tí ó ti ń dẹ́rù ó bani ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí senate ti pé ìjọba àpapọ̀ pé kí wọ́n lò lànà pápá pátá ń ṣe ní pápá kámọ́ba àfarapa láti tètè pèsè àwọn àkànṣe ọkọ̀ òfurufú òjagun fighter jet kí wọ́n kó wọn lọ́ọ̀rì mójútó bí àwọn agbésùnmọ̀mí ti ń dààmú ní ṣìbáṣìbo àti gbogbo bùbá wọn tí wọ́n fara há sí ilé ìgbìmọ̀ asòfin àgbà senate láti paṣẹ ààrẹ wọn bẹ Ahmad Lawan òun náà ló bójú wo ìṣẹ̀lẹ̀ tí mómijé lójú ọmọ Nàìjíríà lójoojúmọ́ bí ìjínigbé pamọ́ lọ́tún lọ́sì ìpani nípa àyà gbogbo ògbà ó ní àwọn karambà ní àdàlúrú tí a pè ní bandit tá a ti wá pa ó kọ wọn dà tá a lẹ lébẹ́ẹ̀lì tẹ́rọ́rìsì agbésùmọ̀mí mọ́ ẹ la láti mú kí ètò ààbò kó tún gbópọn gbogbo ẹ̀ náà padà jọra wọn náà akànpé bandit ń tẹ́rọ́rìsì síbẹ̀síbẹ̀ ètò ààbò náà sì ń yìnrìn bí òrí inú òrùn lójoojúmọ́ ní nàìjíríà ni àwọn aṣòfin ní senate ní fún ìdí èyí àfi ká tètè ké sí ìjọba àpapọ̀ kíjọba lọ rèé pèsè àwọn àkànṣe ọkọ̀ òfurufú tí wọ́n fi ń jagun ní sánmọ̀ kí wọ́n máa kó lọ gbogbo àwọn agbègbè tí ooru ààbò ti mú aráàlú ní orílẹ̀-èdè nàìjíríà ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch ni mo ti rí kà. ọ̀dà lórí àdàmọ̀dì epo lè ti ń jẹ́ kí ọkọ̀ kí ọmọ paná pè lójú òpópó tí wọ́n sọ pé ó ti lu gbogbo ìgboro pa. wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alágbàtà epo ìbàdàn depo IPM wọ́n ní wọ́n ti sọ ọ́ wípé àwọn ọmọ nípa rẹ̀ òtún wípé kì í ṣe àwọn làwọn sọ epo bẹtiró bí àdàmọ̀dì látàrí tí gbogbo bí aráyé ṣe ń pariwo síta lórí pé ọkọ̀ àwọn ń dẹnu kọlẹ̀ láwọn ojú òpópónà nípasẹ̀ àwọn epo kan tí wọ́n ń rọ ní dandawe sínú ọkọ̀ káàkiri àwọn ilé epo tó wà ní ìgboro wọ́n ní ẹgbẹ́ ipman wọ́n ti sọ síta báyìí láàárọ̀ tòní o wípé àwọn ọmọ wọn mẹsẹ̀ o lórí epo tí wọ́n ti sọ de àbúrò àdàmọ̀dè léyìí tí ó ń jẹ́ kí àwọn ọkọ̀ dẹnu kọlẹ̀ pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ yìí ẹgbẹ́ àwọn IPMAN wọ́n ní wọn ò mọwọ́ mẹsẹ̀ látàrí rẹ̀ o nígbà tí ó mọ sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ tí ò ní ẹni tí ṣe alága wọn ní Ìbàdàn IPMAN depot eyín Alhaji Bukola Mutiu ó ṣe àlàyé wípé ilẹ̀ ìbàdàn ní àyín ní làwọn ti ń pe epo lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun àti yíká gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn ibi tọ́rọ̀ gbàyè káàkiri ó ní láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn báyìí ó náà ni àwọn ò ti rí epo gbọ́n kúrò ní NNPC níbi táwọn ti máa ń gbé kúrò mbẹ̀ ó ní kí ló sì fa eléyìí kò yéèyàn ó ní àmọ́ ibi táwọn ọba ti rí epo ṣé kò kúkú sí òkòwò míì táwọn mọ̀ ṣe wọ́n ní bẹ̀ làwọn ò mórílé láti lọ́ọ́ rèé wà ọ̀dọ̀wọ̀ ọ̀dọ̀ àwọn aládàánínú private depot káàkiri ní Èkó àti ní Wọ̀rí onígbà táwọn bá débẹ̀ àwọn ọ̀làǹfààní o láti ṣòfin tó tó kankan káyọjú wọnú kòtò káwọn tó gbọ́n epo wọn ní kí wá wá ni ó sì ní àwọn ìlànà tó gbọ́dọ̀ wáyé lórí rẹ̀ ó ní lákọ̀ọ́kọ́ ná ó ní wọ́n gbọ́dọ̀ ní àwọn aláyẹ̀wò àwọn laboratory experts tí wọ́n yọjú wo gbogbo ẹ̀ bó ṣe rí wọ́n wò bí epo ìbò ṣe gbé wọ́n tó ó eléyùn àtàwọn àyẹ̀wò míì tí wọ́n ṣe oníkọ̀sáfà ní èyí o níwọ̀n bá gbà tó jẹ́ pé o lóbìn ọlọ́run fàjẹ́ wọ́n bá supọ̀ àtirò fún ọ ta ní sáré sí i tí ọ̀fẹ́ lóbìn ó ní gbà tí ọ̀bá ti sí epo níbi táwọn ti ń gbẹ epo ó dandan o níbi táwọn ti ń gbé e ní wọ̀rí àti ní èkó ó ní bá ọba ti ń ṣàwáwé asán ẹlòmí ọgbà àyè mọ́ ọ lọ́wọ́ ni ó láwọn ìṣòro ti ń dojúkọ àwọn ó mọ̀mọ́ ní eléyìí ó ní ṣùgbọ́n gbogbo bí ó ṣe wà ń wáyé ọ̀ ń ká àwọn lára o wípé àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ wípé àwọn nǹkan kan ni wọ́n ń rọpọ̀ mọ́ epo epo táwọn ń gbọ́n yìí àwọn ò sì láǹfààní láti ṣòfin tó tó káwọn tó gbọ́n epo onígbà táwọn ọba máa já síbi táwọn jà sí lẹ́rìí pé kọjọ́ mi kọjọ́ ẹ̀rọ̀fọ̀ ní nǹkan tí ó wà nínú rẹ̀ yìí tóyìn tó sì lè ṣe ọṣẹ́ fún ọkọ̀ táwọn náà mọ̀ ní tòótọ́ ni o wọ́n látàrí eléyìí gbogbo akitiyan tó yẹ káwọn ṣe iná ni àwọn ń ṣe o láti rí dájú wípé àwọn ọmọwọ́ mẹsẹ̀ lórí ti àdàmọ̀dì nǹkan tí wọ́n ń lúpọ̀ mọ́ epo yìí àmọ́ gbogbo bó bá ti hù kò rí wọn ní láìpẹ́ láìjìnà òun náà ni yóò jẹ rodò tí ó lọ rèé mu omi láti ọ̀dọ̀ àwọn ipman ni wọ́n ti sọ ọ̀rọ̀ náà jáde. ajá àbálẹ̀ ìròyìn ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine aago mẹ́wàá kò gún ìṣẹ́jú afẹ́dókè lọ́hùn bá a bá padà dé èyí tó kù ròyìn lẹ́ẹ̀mọ́ gbọ́ o. iná líla ìwà iná ilé ìrọ̀jì hàn pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run ọba àlà à ń kéde ètò àdúrà fìdáwọ̀ ọjọ́ kẹjọ ti bàbá wa bàbá bàbá wa ọmọọba sálíwà débísí sádíkù tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìlú òyìnbó tagbolé ọ̀ṣídàtà ojúròmi ruling house ìjẹ̀bú gbó nípínlẹ̀ Ògùn tí yóò wáyé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2022 ta wáyé nílé wọn tó wà ní nọ́mbà 14 Òṣìtóyọ̀ Street odorasoyin ìjẹ̀bú gbó ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ sùnrẹ́ bàbá wa ọmọ orímọlúsì ọmọ adòrò òkè ọmọ ilé ńlá tí dẹ́rù bolè ọmọ ilé ńlá aláyà lólè gbélé ńlá ọmọ òkè tako olùkéde àwọn ọmọ bàbá wa ọmọọba sálíù adébísí sádíkù bàbá ìlú òyìnbó. ajá balẹ̀ ajá balẹ̀. aṣíwájú ni wá aṣíwájú ni wá iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state internal revenue service ń dúpẹ́ ló kọ ìjọba ìpínlẹ̀ yìí lọ́wọ́ olóríjorí gbogbo mọ̀túnmùwà látàrí bẹ́ẹ̀ ṣe ń sanwó orí yín déédé sásùn ìjọba èyí tó ń jẹ́ bí òpó tí mú kí ọkọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ kó máa lọ gẹ̀rẹ́gẹ̀ sí i. ẹ wá gbọ́ o iléeṣẹ́ tó ń rí sí ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ OYRS ti bẹ̀rẹ̀ sí pín ìwé láti dènà àdìpẹ̀lẹ̀ owó orí sísan yálà láti àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan káàkiri ṣùgbọ́n o ìjọba ti so gbogbo rẹ̀ papọ̀ tó sì ti wà lójú kan láti jẹ́ ìrọ̀rùn lásìkò ìgbà tí a bá ń ṣe àkójọ papọ̀ lórí ìwé owó orí sísan iléeṣẹ́ kọ̀ọ̀kan àti okòwò yìí tẹ́ bá ń ṣe lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ máa bọ̀ tààràtà sí room forty six revenue house agodi secretariat láti wá gba ìwé tí kẹ́ ẹ sì ṣàmúṣẹ sísan owó orí náà wọlé sásùn ìjọba ẹ tún lè gba stamp duty ní èyíkéyìí àwọn ẹ̀ka stamp duty offices wa tó wà jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè mú kí kí àwọn ìwé yín àtàwọn dọ́kímẹ́ǹtì gbogbo kó lè fìdí múlẹ̀ ẹ lè san owó orí yín wọ̀nyí sí àsùnwọ̀n ìjọba gbogbo tàbí ìlànà tí iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawọlé bá là kalẹ̀ fún yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero eight zero seven seven two eight four five one nine tàbí zero eight zero three three four four eight eight six five omi ti tún ti ró sanwó orí ẹ. ìjọba ewúlẹ́ christ evangelical gospel church àgbàlá ìyanu. Sunday Ìdòwú mo wò ó fín. Prophet, Ṣẹ́gun Ìgèjẹ́ ń yọ̀. Prọfẹ̀t Adébámigbé. Prọfẹ̀t Akínkúnmi Adébáyọ̀. Pẹ̀lú àwọn olórin ẹ̀mí ìsọjí ọ̀hún bẹ̀rẹ̀ ní seven one thirteen February two thousand and twenty two. Ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ títí agogo mẹ́jọ lẹ́ni o. Most modern in history, Prophetess Ọmọlẹ́wà Ọmọ́sẹ̀ ní ẹyẹ ni. Jẹ́ ọlọ́pàá ọlọ́sàn road odò ọ̀nà eléwé ìbàdàn ó lè fẹ́ màmá wa ó ètò six two six five seven five O oh six ìbọn wà ní bẹ́ẹ̀rẹ̀ ibi tọ́lẹ́rù ń gbé bá gorí ilé ìmọ̀ fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin ọ̀kúndùn bá ń kẹjẹ tẹ́lẹ̀ ṣe kẹ́ ẹ̀ má gbẹ̀nẹ́ gorí ọ̀tá ẹ̀ má fa ìlàkàsí jàmúkú sìgá síbikíbi tẹ́ ẹ bá ti rí kẹ̀sìrì pẹ́ paná rẹ̀ kú fínfín má gbà pé tàbí fínni lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ má kànáà lùgbó ẹ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè jájò náà àníri jàǹbá ọkọ̀ epo ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ẹ já jìnà síbẹ̀ kétékété ká sì dẹ́kun mímọ́ finá fóònù rẹ̀ epo sínú jẹnẹrétọ̀ ẹ rí dájú pé ńpanu ọ́fíìsì àti inú ilé nígbà tẹ́ ẹ bá ti nílò rẹ̀ àti tán bá mọ́ná lọ ìjáfara léwu láti máa fi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ìtanijí wá láti fresh one oh five point nine fm ìbàdàn. ajá balẹ̀ ajá balẹ̀. iṣẹ́ tún yá. tọ́ ó yá. ó yá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ló kù ló ṣe kù eh. oòrùn tí sì ń bẹ ń sánmọ̀ yẹn á sì fi gbẹ sọ yìí sétí gbọ́ lójú ìwé kẹtàdínlógún punch ìròyìn bẹ́ẹ̀ asu ní ọ̀rọ̀ ìjọba àpapọ̀ ti sú wa asu ní ìjọba sú wa kàn o bí wọ́n sì ti ń sun wa nílànà súnsúnsúnsún yìí ẹ ẹ ẹ ẹ bí èèyàn bá lé ewúrẹ́ títí bọ́ bá kàn gànà bọ́ bá fi pajú dà bọ́ bá ìpajú dà yóò ṣòro asu ní àgbẹ̀rí ìjọba jẹ́ àsìlè ìgbáralé wọn fún ìlérí tí wọ́n tún jẹ̀ṣẹ̀ ṣe ń tuntun yìí ní ìsìn àmọ̀bíbẹ́ òní ni ìlérí wọn àmọ̀bíbẹ́ àná ni ìjọba àpapọ̀ nàìjíríà ẹ̀rí wọn ò ṣeé gbàjẹ́ njó ní tí wọ́n gbé wa dá wa jókòó pẹ̀lú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láwùjọ ẹ̀sìn pé kájọ ṣèpàdé nílànà fegun òtòlótó àdìdéǹbè ìpàdé pẹ̀lú ìlérí tí wọ́n gbélé wa lọ́wọ́ páwọn wà nǹkan ṣe sáwọn tá à ń béèrè fún àtijọ́ tá a ti dìde níbi ìpàdé àgbọ̀ pa àgbọ̀ pó ọmọ òkú ọmọ òye ni ààrẹ ní tiẹ̀ kíyà ẹ̀ ewu ọmọ òun náà lọ̀rọ̀ àwa àtijọba àpapọ̀ àtrust ìjọba àpapọ̀ ìlérí wọn tuntun tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣe bóyá ra àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́ tí ò wá sí ìmúṣẹ ni kíkọ ni wọ́n kọ́ mo sì ká bẹ́ẹ̀ láì fi kún láì hmm. yọ kúrò. alright ẹ ká gbọ́ ìròyìn eléyìí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ọ láti ìpínlẹ̀ ti Ọ̀ṣun ni o. Right wọ́n ní ilé ẹjọ́ wọ́n ti wọ́gi ilé ẹjọ́ kan ti ń bẹ ní iwájú wọn léyìí tí ó ń sọ wípé ìpàdé ìdìbò abẹ́nú ní wọ́ọ̀dù tí wọ́n ṣe níbẹ̀ pé kò fi ẹsẹ̀ nílẹ̀ ilé ẹjọ́ gíga kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó wà tójókòó ka Òṣogbo ló ti ṣàlàyé ọ̀rọ̀ báyìí wípé ẹjọ́ tí àwọn kan tí inú ń bínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó sọ wípé ìlànà tí wọ́n gbà fi di ìbò ti wọ́ọ̀dù ní inú ẹgbẹ́ ọ̀hún nínú oṣù keje ọdún tí ó kọjá lọ pé kò fi ẹsẹ̀ rinlẹ̀ bíi ti òkè ọmọ nígbà tí yóò máa gbé ìdájọ́ kalẹ̀ òǹdàjọ́ olúgbénga awósòdò ìdòwú àti àwọn yòókù ní àná ni wọ́n wà níwájú adájọ́ ayọ̀lá emmanuel tó sì sọ wípé ẹjọ́ tí wọ́n gbé wá kò nílẹ̀ o bíi ti òkè ọmọ àti wípé ilé ẹjọ́ ò tiẹ̀ ṣetán láti ṣe òfin tó tó tàbí ṣe àtúnjúbọ̀ bọ́ ọ̀rọ̀ ti ń lọ nínú ẹgbẹ́ òṣèlú kankan bíi ti ìwùkọ́ mọ̀ nítorí náà ẹ lọ gbà bí a bá ṣe pín lẹ́yìn lọ́wọ́ nínú ẹgbẹ́ yín nọba court. court. Mhm. ok. nínú ti ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá mò ń wo ìròyìn kan àmọ́ bí ó ṣe rí lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn tí wọ́n fẹ́ràn eré ìdárayá wọ́n ya àwòrán Austin Eguavoen wọ́n yà á tó sọ ọwọ́ báyìí ẹ rí mi ẹ̀yin tẹ́ wo kámẹ́rà ó sọ wọ́n báyìí hmm. nígbà tí nǹkan bá dọbẹ̀ fún yàn lèyẹn máa ṣe báwọn oigo avan wọ́n ní a sọ pé Nigeria Football Federation NFF wọ́n ní finally finally wọ́n ti farabalẹ̀ báyìí pé technical director wọ́n ń bẹ̀ hàn Austin igo avan ìní kó dúró gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá fún Super Eagles ẹ̀hìn àwọn yẹn pàtẹ́wọ́ àti ìkejì Emmanuel Amuneke kó dúró gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Daily Sun ní àárọ̀ ti òní wọ́n láwọn tẹ gbọ́ ó sì fẹsẹ̀ múlẹ̀ pé ìgò avon àti amúnike iná ni wọ́n ti fẹnu ọ̀rọ̀ jóná lé lórí láti ọ̀dọ̀ mínísítà fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà Sunday Dare àtàwọn tó jẹ́ òṣìṣẹ́ lájọlájọ NFF wípé lánàá yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí pé ìròyìn ó sì ṣe é fẹsẹ̀ múlẹ̀ o mínísítà ti sọ wípé ọ̀rọ̀ alọ́rẹ̀ gba ara pọtugí kan èyí ò Jose Peseiro pé kọ́ àmọ́ bá ní kọ́ àwọn agbábọ́ọ̀lù à pé kò ṣẹlẹ̀ mọ́ Peseiro kọ́ o kí Peseiro ọ̀sẹ̀ ń pẹ́ báyìí káti ẹ̀ lo ọmọ tiwa náà ego avon àti amúnike ká máa kóòṣì Super Eagles. hallelujah oh. devil is a liar tiwantiwa bẹ́ẹ̀ni tẹnitẹni tèkísà ń ta àtàn aṣòfin tí ń sojú kájọlà ìwájọ wa ìtẹ̀síwájú lé ìgbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ kejì ọ̀nàrẹ́bù ṣínà pẹ̀lẹ́ ọlọ́wọ́ ọ̀dán mhm. tọ́fọwọ́ ọ̀dán gbé àbá òfin lọ sọ́dọ̀ àwọn akẹgbẹ́ ẹ̀ pé káwọn ó fagilé tí ń jẹ́ iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ara làbò ló ní ìdán báyìí dande wọ́n ní í ṣe làwọn òṣìṣẹ́ civil defence náà <coughs> bá fọwọ́ ọdún gbé àwọn ẹ̀ṣọ́ kúrò ní ẹ̀yìn ṣínà pílà pé ó lóun ọ̀fẹ́ nù ọ̀fẹ́ nù mm. àmọ́ wá níbi wọ́n rún mọ́ mm-hmm. ẹ mọ́ gbọ́ mi iléeṣẹ́ aláàbò ààbò ara ẹni làbò ló civil defence ní orílẹ̀-èdè yìí wọ́n ti kó àwọn ẹ̀ṣọ́ tí wọ́n kó sẹ́yìn aṣòfin tí ń sojú ìtẹ̀síwájú kájọlá ìwájọwà ní House of Representatives Shina Pella wọ́n ti kó kúrò lẹ́yìn ẹ̀ o wọ́n ní kódà lẹ́tà kan òun náà ni wọ́n fi síngbẹ́rẹ́ ìpàkọ́ pé a ti kẹ́sọ̀ kúrò lẹ́yìn rẹ̀ kí ló sì fà á bóyá gbígbé tí ọ̀nàrẹ́bù Shina Peller tó gbé àbá òfin kan àbá òfin ọ̀gán ti bọ́ kò ní ìpele àgbéyẹ̀wò àkọ́kọ́ ó ti ń lọ sí ìpele ẹlẹ́ẹ̀kejì n tó sì wà náà àbá òfin ọ̀hún náà ni pé ẹ̀dọ́ náà iṣẹ́ ti fẹ́ máa di ẹ̀dà a ti fẹ́ máa fiṣẹ́ ṣẹ̀dá láàrin ara wa tó fi jẹ́ pé iṣẹ́ ọlọ́pàá àti iṣẹ́ civil defence nǹkan kan náà ni kí lọ́lọ́pàá ń ṣe tí civil defence ò lè ṣe kí ni civil defence ń ṣe tọ́lọ́pàá ò lè ṣe wọn ò ṣe kúkú fagilé civil defence kó má jẹ́ wípé gbogbo ẹ̀ ó wàá janjú pọ̀ wọ́n ní tó fi sínú àbánu nígbà tí lẹ́tà kan wà dọ́dọ̀ Honorable Shina Peller ẹni tí í ṣe ọ̀gá lẹ́ka ìṣàkóso head of admin ní iléeṣẹ́ civil defence ẹkùn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Command ṣòtítọ́ ìgbà làwọ̀ ṣòtítọ́ ìgbàlá wọlé ló kọ rẹ̀ wọ́n ní ó bọ́ọ̀lù lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí Shina Pellar pé ẹ̀yin honourable èyí ni láti fi tó yín létí pé ẹ̀ṣọ́ civil defence tí a kó fún yín àti kókó ẹ̀ lẹ́yìn yín o kìí ṣe tìjà kìí ṣe tìta o torí pé iṣẹ́ ìlú kan yọ sí a ní ìyapa bíi pápá àpáta a sì nílò àwọn ẹ̀ṣọ́ tọ́pọ̀tọ́pọ̀ láti mójútó ààbò ìlú náà ni o ẹ dákun ẹ bá yọ̀ǹda àwọn ẹ̀ṣọ́ tí ń bẹ lẹ́yìn yín for now wọ́n ní tí ń bẹ nu lẹ́tà nu ìròyìn yẹn pé ókè o ojú ìwé ìkẹtàdínlógún punch tó jáde fún tòun. n ò mọ bóyá o ti mẹ́nu bà ìròyìn ti asu ní inú ìwé ìròyìn ti mẹ́wájú tèmi o ọ̀tọ̀ ni tí wọ́n gbà wọlé o wọ́n ní ọmọ nàìjíríà ọmọ nàìjíríà get àwọn right o. ìyẹn asu ok ṣe ń kọ́ lọ kàlẹ́ kan ọ̀dà wọ́n ti sọ̀rọ̀ láti ọ̀dọ̀ asu báyìí pé ẹ mọ̀jẹ̀ kọ́rọ̀ wa kó sun yín o ẹ̀yin ọmọ nàìjíríà àwọn tẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ olùkọ́ àgbà lẹ́ẹ̀kọ́ ga yunifásitì lórílẹ̀‐èdè nàìjíríà asuu wọ́n ti ṣe àlàyé wọ́n tẹ́wọ́ pẹ́ nù ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí wípé kọ́mọ Nàìjíríà ẹ mọ̀ sí àwọn gbọ́ lórí gbogbo awuyewuye tẹ́ ẹ bá gbọ́ látọ̀dọ̀ àwọn pé àwọn kìnìún tún gbèsè wọn dénú rárá o wọ́n ní bí ọ̀bá nídìí ó bí èyí jẹ́ kúmọ́lù o wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní dípò gbogbo nǹkan tí àwọn èèyàn tí wọ́n máa sọ wípé ìmọ̀ tara tàwọn nìkan làwọn máa gbé síwájú ìjọba tí sì máa di awuyewuye wọ́n ní pé àwọn ò tiẹ̀ fìgbà kan dámọ̀ràn lórí bí ètò ẹ̀kọ́ yóò ṣe gbẹnu sókè dáadáa tí ó kú òní ipò yọ̀bọ́kẹ́ tó wà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní wọ́n sọ wípé ẹgbọ́n náà wọ́n ní ẹlẹ́nurúrùn lọ́la mú ya rẹ̀ nígbà táwa náà mọ̀ pé ní àwọn ilé ẹ̀kọ́ wa wípé kò wà ní ipò tọ́tẹ́ àwọn lọ́rùn ẹ̀gbọ́n náà ta ni ó gbọ́ bùkátà rẹ̀ ìjọba ni ó gbọ́ bùkátà rẹ̀ àmọ́ apá ibi tí àwọn ọ̀bá ti rí nǹkan gidi ṣàjẹ àwọn náà sọ̀rọ̀ borí bá ń ta ni àmọ́ ké ìtọ́fàánú ọ̀ sẹ́rí àwọn èèyàn sọ̀rọ̀ pọ̀ ní abala àti eléyàn iná tí ó wá fi jó oko ti Ọbásanjọ́ ìjọba ìpínlẹ̀ ti Benue wọ́n ti koro ojú sáwọn tó mókun síka tí <clears throat> inú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ lọ́wà ó náà tó pọ̀ tó gùn rẹpẹtẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ kódà ìjọba sọ pé àwọn ń ṣèwádìí o ẹni ọwọ́ bá tẹ̀ látàrí iṣẹ́ ẹ̀bú tí ẹ ṣe o pé bọ́yá ẹ̀wà sọ pé Ọbásanjọ́ ọgbẹ́sẹ̀ lé ilẹ̀ ni ilẹ̀ tí Ọbásanjọ́ ti ní láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn tó jẹ́ pé ọgbà lábẹ́ òfin àti ìlànà tó yẹ kí ó fi gba ilẹ̀ yìí ni lábala ti eré ìdárayá Katsina United ẹyọ kan Sunshine Stars odo Lobby Stars òun àti Niger Tornadoes ọ̀kọ̀ọ̀kan Akwa United ọ̀mìlà wọn náà ta pẹ̀lú Kwara United shooting àgbàtẹ́sà shooting Atlant ní mẹ́rin àwọn èèyàn ò jíra. Eh, eh, Ọlọ́run ló dé Ọlọ́run ló sọ pé òun dé òun torí pé wọ́n ní wòlíì ṣá wọ́n ní wòlíì ok eh, mi ò dìde ǹdí ọ̀rọ̀ wọn ṣá. mo ń wò náà àwo tí wọ́n gbà ní ọ̀sẹ̀ wòlíì ṣe é jókòó sórí ibi dẹ́wà náà. bí wọ́n bá kàn sí mi wọ́n kàn sí mi fẹ́lẹ́ yín o àmọ́ ìtí wọ́n gba ìwọ ò tí ì bá mi sọ̀rọ̀. ó ní nǹkan tí wọ́n fi máa bá fa sọ̀rọ̀ ẹ wọ́n gba káàdì. wọ́n gba káàdì. <laughs> so sì rí ọgbọ́n tọmọ nàìjíríà fi gba káàdì ibikíbi tó bá ti lọ́tà ní agbowó ah, sẹ́kẹ̀ sọ̀sọ̀ pé ẹ gba káàdì o ẹ gba káàdì o ẹ gba fọ́ọ̀mù ẹ kẹ́ẹ̀ tó di rí ọ̀gá ẹ gba fọ́ọ̀mù o tí fọ́ọ̀mù èyí sì yé sọ̀fẹ́ ẹ ṣàgbà fọọmù dàbí lórí ẹ àbí fa o ṣùgbọ́n ẹ ẹ bá fa sọ̀rọ̀ babaláwo wa gbọ́ fa o kò ọba náà síbi tó bá tọ́ mọ́ra sí i. ok ká tó kúrò ní orí ajá balẹ̀ tó rò ní wọ́n ní wàhálà kan ó ti ń bọ̀ láàrin TUC àti NLC ẹgbẹ́ òṣìṣẹ́ ní NLC ẹgbẹ́ òṣìṣẹ́ ní TUC adìẹ fẹ́ jẹ̀ fún ara wọn wọ́n ní ntí TUC fi kan NLC bí ẹ̀sùn ni pé kí ni máa ń ṣàwọn NLC náà wọ́n sì máa fira wọn ṣe kanran jẹ́gbọ́n lórí èèyàn ṣé hmm. ẹ̀yin ni ọ̀gá wa ni ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mọ̀kàn rọra fi tẹ̀yìn létí ni ẹ wà lọ sójú ìwé kọkàndínní ọgbọ̀n Vanguard ṣé wá rí ti ètò òṣèlú ọdún tí ń bọ̀ ìbò tàdí ní 2023 Abdulsalami Abubakar ọ̀gá ológun tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ fáwọn ọ̀dọ́ pé kí wọ́n ṣọ́ra wọn kí wọ́n má jẹ́ kí olóṣèlú ọ̀ràn wọn ní iṣẹ́ ẹdẹ tòrutòru ọmọ lọ́mọ làárán iṣẹ́ ẹdẹ tòrutòru ẹni gbọ́n ní ní máa gbowó lẹ́yìn ìgúnnu ẹ̀ ń bá mọ́gẹ̀dẹ̀ ọ̀ṣọ́ ni ó gbé gúnnu fún rẹ̀ Abdulsalami Abubakar ní bá a bá ti kìlọ̀ fọ́dọ̀ kọ́mọ́pọ̀n lẹ́yìn olóṣèlú bíi jàǹdùkú tí wọ́n lò nílò mi òjò àwọn náà ó tún kìlọ̀ fún olóṣèlú pé kí n rántí o wípé àwọn náà bímọ kí olóṣèlú ọmọ mọ lò lànà bá àjòyè àjòlé láti hmm. máa fi lu àwọn ọ̀dọ́ ní ìlò kílù ọ̀sà dàrú ní gbogbo ọ̀nà nípalẹ̀ mú fóṣèlú tí ń bọ̀. lórí ayélujára àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá tí wọ́n sì máa bá wa sọ̀rọ̀ aláìkín fẹ́ kú ọlọ́run ọba gbọ́ Ògúnyẹmí John eh, Olúfẹ́mi àwọn náà sọ̀rọ̀ nínú eh, orí ayélujára Fresh FM Facebook page wọ́n ní ìròyìn ti Shina Peller ti agbẹ́hùn hmm. wọ́n ní kọ́mọ̀mọ́ra pé yóò tútù kùtù sọ́kàn àwọn èèyàn hmm. wọ́n ní tó sọ ní pé kí wọ́n kó àwọn àjọ civil defence wọ́n dàpọ̀ mọ́ àwọn ọlọ́pàá ní tó wí o kò sọ pé kí wọ́n wọ́ wọn dànù o hmm. wọ́n ní kọ́mọ̀bàjẹ́ pé àwọn èèyàn máa sọ pé kí ni tó rò ní tó fi sọ báyìí. Eh, bí wọ́n bá ti wọ́gilé e náà wọ́n dàpọ̀ kò exist mọ́ náà ni ah. <laughs> bẹ́ẹ̀ ni bí wọ́n bá ti kó kan pọ̀ mọ́ kan tí tí wọ́n kóhun kò sí ń bẹ̀ mọ́ ìtumọ̀ ẹ̀nu kò ní sí mọ́nu sọ́ọ́dì nscdc àwọn náà hmm. right ẹ̀ tó kọ̀ròyìn ẹ̀ náà right àwọn méjèèjì lọ right àwa tá a ta tuntukutu àwa ò tuntukutu ẹni tó bá gbọ́ ni kò fi etí gidi gbọ́ àbí. olóòwò <laughs> kan nìkan sàlọ ni kó sàlọ fún wa o ẹgbẹ́ tó. ẹ ṣé o aráàlú èbó àbí bo ni baba fresh ó ní bí ètò ààbò ọ̀bá gbópin eh. aráàlú èbó ò ní wálé mọ́. Eh? kó tiẹ̀ sọ arábàdàn ò lè lọ sí Ìjẹ̀bú Òde ìlọsí ìlọ lọ́wọ́lọ́wọ́ àwọn tó wà fi tiẹ̀ wà tiẹ̀ sì já ọlọ́run lẹ̀ e. àbí. hello ẹ káàárọ̀ orúkọ mi ni Adékúnlé Kabiru kárí láti Òde. ẹ a kí àwọn gómìnà Ogun State mhm. àti tọyọ state ń bí akitiyan wọn lórí ojú ọ̀nà tó líkì ara wọn síra wọn. ẹ wọ́n bá wa bẹ̀jọba àpapọ̀ mhm. kó jẹ́ kí a mọ̀ pé àwọn Fúlàní darandaran yìí agbésùmọ̀mí ni wọ́n kí wọ́n dàpọ̀ pé di àmọ́ náà jẹ́ wípé kí wọ́n mú gẹ́gẹ́ bí wọ́n agbésùmọ̀mí yẹn ni àwọn ọlọ́pàá ń wò tí wọn ò fi sọ wípé bóyá kí wọ́n mọ dìklẹ́ àwọn agbésùmọ̀mí kí wọ́n fi àánú gbà wá àwọn ilé ìgbà ni wọn ò jẹ́ kí nàìjíríà ó ṣe dáadáa o ọlọ́run ṣàánú fún akámẹ́sọ̀rọ̀ lọ ẹ káàárọ̀ dr gbayọ. dáre àdé ayé ẹ káàárọ̀. ààrẹ apèdè gbayì ẹ káàárọ̀. ẹ gbayì ẹ ṣe àmì àmì àmì lórí eh, àjọṣepọ̀ tí ìpínlẹ̀ Ògùn àti Ọ̀yọ́ fẹ́ ní la fẹ́ dá sí a kàn fẹ́ rọ gọ́vùnà Ṣèyí Mákindé àti gọ́vùnà Dàpọ̀ Abíọ́dún pé wọ́n fẹ́ darapọ̀ yìí pé kó ṣe dáadáa àwọn tó ń dà wàhálà mú ní south west ti ń pọ̀ jù lójoojúmọ́ àti sùn wàhálà àti travel bí mo ṣe wà ní ìṣòro yẹ kí n travel lọ sọ́nà Èkó bá àti lọ bá àtijọ́ ó ń bà mí lẹ́rù. ẹ yá fìdí mọ́lẹ̀. bẹ́ẹ̀ iṣẹ́ wọn nílò fún ọ̀rá fún wọn láti lè dáàbòbò south west ni o. báyọ̀ ni mo ní ẹ̀sẹ̀ àfìdí mọ́lẹ̀ oníjìyàn bá fẹ́ lọ gbaṣẹ́ ni ibi ọgbẹ́ nìkan ni iṣẹ́ ni. Ah, bó bá jẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ yọ sí yọdé lásìkò nǹkan iṣẹ́ ìgbọ̀nsẹ̀ mi ò sí ṣe èyí ọgbà fọlọ́run ọba ni o ọba rán ṣe odò ọba kú. ọmọ mc ta council ní ìjẹ̀bú òtẹ lẹ́nu lọ́lọ́ ẹ̀ kì í sì sí pẹ́rù ní bá wa. mo tiẹ̀ ti gbẹ́ wùwọ̀ tán jọ ní kẹ́nìkan tó wọn sọ fún mi pé wọ́n ní wọ́n ní ẹjẹ́ nìkan gbé ní kinní mo ní òkè ẹ bá sọ fẹ́ tí sẹ́yìn pé àtọwó tó fún mi ìtọ́ fẹ́ gbà kun wọn dà padà kódà